الحمد لله الذي يخلق من يشاء كيف يشاء والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه وتابعين له بالإحسان إلى يوم الدين إن خير الكلام كلام الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدبكم ولو باوة ولو باوة بتي دا إداره lọ́nà tí ó wù ú gbogbo tí a rí àti táàrí ọlọ́run ló dá gbogbo ẹ̀ ní tí ń sọ̀rọ̀ àti tí ó sọ̀rọ̀ ọlọ́run ló dá nínú àwọn ẹran àárí àwọn oríṣiríṣiríṣi nínú àwọn ẹja àárí àwọn oríṣiríṣiríṣi nínú àwọn kòkòrò àárí àwọn oríṣiríṣi ọlọ́run ó gbogbo abákan ọba tí ń dá ẹ̀dá yìí òun náà ni Allah adúpẹ́ fún ọlọ́run ọba náà àwa adúpẹ́ fún lérí bó ṣe dá gbogbo wa adúpẹ́ fún lérí gbogbo bó ṣe ya fọ́tò gbogbo wa nítorí bẹ́yìn bá ní tòun pọ̀ bọ́bá tó wẹ̀ yóò tún rí tẹlomi tó ju tiẹ̀ lọ ló ṣe jẹ́ pé gbogbo apáta bàbá ti jí àbá ń ronú lérí agbára ọlọ́run tó fi dá wa gbogbo fọ́tò tọ́lọ́run bá aláàbá fi yà wá gbogbo ọ̀nà tó bá gbé ìdẹ́dà wa gbà pátá máa sọ pé alhamdulillah ọlọ́run bá ta dúpẹ́ fún náà abẹ́ pẹ̀lú agbára rẹ̀ ọlọ́mọsọ̀wádìí dàkúdà gbogbo àwọn ọlọ́run ọba náà lọ́ba tí adúpẹ́ fún àwọn abẹ́lẹ́ ọba aláà kọ́lọ́run mọ́sà wọlé àánú ẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ́run mọ́sà wọlé sàn lẹ́ni gbogbo àwọn ààrẹ gbogbo àwọn afá kọ́lọ́run ọba aláà kó fún ọ ní sùúrù lérí èyí tí ó fi dá wa wò a máa tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fánàlùwà Muhammad sallallahu alaihi wasallam àtàwọn aráalé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ èyí tó dáa jù nínú ọ̀rọ̀ tó yẹ máa ń jòkó gbọ́ òun náà ni ọ̀rọ̀ tó bá ní ṣe pẹ̀lú Qur'an èyí tó dáa jù ọ̀nà tó yẹ máa ń tọ̀ òun náà ni ojú ọ̀nà sunna nàbíwá Muhammad sallallahu alaihi èyí tí ọ̀dá tó burú jáì tó yẹ gbọ́dọ̀ jìnà sí òun náà ni ẹ̀sìn tí wọ́n gbé ilẹ̀ tí ọ̀lẹ́rí ọ̀ráyà fún aládìsínkọ́ ọlà nẹ́bí ọ̀sọ̀rọ̀ ọ̀pá ẹ̀ kí lẹ wá pé wọ́n lẹ́sìn wọ́n wípé lẹ́sìn bídíà ni wọ́n máa ṣe kí ni ni wọ́n máa ń pè é gbogbo bídíà pátá àná ni èyàn sí ní wókó àná kọjá sáàdì jẹ́nà iná ọlọ́run lè yọjà sí abẹ́lọ́ nínú àná rẹ̀ kọ́lọ̀mọ́dé àmọ̀ sí àti gbogbo àwọn ọmọ ìyá wa àwọn tí wọ́n rí ní tí wọ́n gbọ́n tí ń sọ àwọn tí wọ́n gbọ́n tí ń sọ tí wọ́n rí mi mo kí gbogbo àwọn tí wọ́n lè dárìn àbí pẹ̀lú wíṣẹ́ mo kí gbogbo àwọn tí ọlọ́wọ́ bá lọ́pọ́nlé àkàrà mọ́mọ́mọ́ lọ́wọ́ bẹ̀rẹ̀ ìpìlà bá sàpọ́nlé wọn pẹ̀lú àdáwò sí àdáwò nígbà míì ọlọ́mọba aláàmọ́ fi sàpálẹ̀ yẹn yóò fi àwọn oore síbẹ̀ léyìí táwọn ọmọ látàmọ́dé pẹ́lọ́dọ̀ ọlọ́run mọ̀ wá kí àwọn tí wọ́n ń gbọ́ mi tí wọ́n ń rí mi tí wọ́n ti fi ẹsẹ̀ ara wọn tí wọ́n fi rìn débí gbogbo àpáta ìlà ń bẹ lábẹ́ àdáwò ọlọ́run gbogbo yìí ti ń bẹ fáwọn náà ọlọ́mọ sàbá ni mo kú o àdáwò sàlómìn ti ń gbọ́ tí ń rí tí ń rìn gan-an ó ju sàlómìn tí ò rí ẹ̀yọ́mà yá mi nínú ẹ̀sìn wa ẹ̀rí ọlọ́run bá wá òun ló sàwájọ sí ní ó sì wá ní mùsùlùmí òdodo àdánwò tí báyà téèyàn fi sẹ̀sìn mí ìṣòro tí dé téèyàn fi pẹ̀sìdà kọ́lọ́mọjọ sọlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa mo kí gbogbo àwọn ìmáàmù wa àwọn wa àti àwọn àlùfáà wa àti gbogbo àwọn elétò kọ́lọ́mọsọ àbájú sí dáadáa sẹ́ni kọ̀ọ̀kan wa ilé ẹ̀kọ́ táwa òun náà ni ilé ẹ̀kọ́ náà ti ń bójú tó àwọn tí wọ́n ní ìpèníjà àwọn special needs àwọn tí ọlọ́run bá aláà tó sàpọ́nlé wọn pẹ̀lú ọ̀kan nínú àwọn àdánwò rẹ̀ èyí tó ga jù nínú àdánwò òun náà ni kéèyàn fẹ́ jẹ́ kéèyàn mọ́ gbádùn lẹ́gbẹ̀ẹ́ kíyàn mọ́ mọ́lọ́wọ́ bá rẹ̀ ológa jù nínú àdáwò apá ni ẹsẹ̀ ni ojú ni ọwọ́ ni ìbẹ̀rẹ̀ náà àwọn ànábí ọlọ́run tọ́lọ̀n fi dáwò tọ́lọ̀n gbà lọ́wọ́ wọn ìbẹ̀rẹ̀ náà àwọn wòlí ọlọ́run eh, wọ́n ya wòlí lọ́jẹ́ pé wọ́n fi wọ́n bú kílẹ̀ kan ní alkọ́dàrà òun náà ní kádàrá kádàrá gbogbo wà láàrin lérí ẹ̀ nígbà ọlọ́run ti kọ kádàrá kalẹ̀ lọ́lọ́run bá ti kọ bá ṣe wáyé àtọ̀nàdágbà wáyé àti bá ṣe rí tàbádénú ayé káwá ti gbogbo ẹ̀ sínú kádàrá ọlọ́run ká má fi kọ ayé lọ́rùn ká sì má fi kọ ìgbà ká má fi wọ́n ní dókítà ló ṣe mistake wọ́n lọ sọ bí dàbá yìí bí dókítà ò sí jẹ tẹ́lẹ̀ bó ṣe dànà gbogbo apáta ìtọ́ gajù nínú àdánwò ọlọ́run ní kéèyàn wà nìkan náà kéèyàn wọ náà ọlọ́run àdánwò tó gajù abẹ́rẹ́ nínú àánú rẹ̀ kọ́lọ́ mọ́ṣà jẹ́nà náà lè wọ̀ wá títí wọ́n ní kí n gbéyàwó èèyàn máa yá mi nílùú ọ̀yọ́ lọ wà bí ìlú ọ̀yọ́ ńlá wà ń bí ọlọ́mọ́sàbá ni wà pẹ̀lú yín ní ilé ẹ̀kọ́ àwọn tí wọ́n ní ìpèníjà ìtafẹ́ gbéyẹ̀wò náà ni fíkùn ìsìlámi an zawil ihtiyajati al-khassa orúkọ táwọn afẹ́ ti máa ń pè wọn lárúwáwá ní àwọn special name kí ni àgbọ́yé ẹ̀sìn nípa wọn kí ló yẹ ká gbọ́yé nínú àwọn ìṣẹ́dáadáa sí wọn kí ló yẹ káwọn náà gbọ́yé lérí bọ́lá ń sẹsẹ wọn àwọn nǹkan olóyẹ kí wọ́n máa rò àwọn nǹkan olóyẹ kí wọ́n máa ṣe àwa tí ọlọ́wọ́n bá aláwa ní kíta ó tún fún yẹ́sí ti wọn tọ́láwà náà ní ti wa kálukú gbèsè ẹ̀ká ni o kí ni àwọn òkúùkùn àwọn ìwọ̀ tá a gbọ́dọ̀ fún wọn àwọn àkíyèsí fáwa náà àwọn àbójútó tọ́lọ̀ ń gbé fáwa lọ́rùn láti máa fi ràn wọ́n lọ́wọ́ torí wọn ní special need ìtumọ̀ ẹni pé àwọn àwọn àwọn ẹ̀sà kan nínú àwọn ẹ̀dá ọlọ́run tọ́lọ́wọ́n bá aláàdára fún wọn tọ́lọ́wọ́n bá aláàwá fẹ́ káwa ká máa bí abùkátà wọn lẹ́yìn bí abùkátà ọlọ́run ká máa fi wọ́n lẹ̀ káwà pẹ̀lú wọn ká máa wá fi wá ojú rere ọlọ́run nítorí pé àlàìbádàtú ẹ̀rí ẹ̀sìn ní kẹtíra ọ̀pọ̀ gan o nínú ẹni kágbàgbọ́ kákírun kágbàwẹ̀ kálọ Mákà àti sàárà ìmọ̀ wá sàkúlé kan lérí àwọn tí ọlọ́wọ́ bá aláàbá níwò ara ẹ̀sìn wọn ni laqad khalaqa Allahu al-khalqa kayfa yasha ọlọ́wọ́ bá aláàrin bá wáwí gbogbo àwátá ní ìpèníjà nínú al-Qur'an suratul Qasas aya 68 a'udhu billahi minash shaitanir ọba rẹ̀ wa Muhammad bá mi júwe rẹ̀ fáwọn èèyàn ipé òun ní ma dá ẹ̀dá tọ́báwù lọ́nà tọ́gbáwù wọ̀yà kàtàrù yóò sa ẹ̀dá lẹ́sà yóò wá ya fótó rẹ̀ bó ṣe wù ú yóò ní ìwọ ìyàtọ̀ láàrin wọn kálíbà mọ̀ pé èmi ọlọ́run ọba lọ́ba alágbára wọ̀yà kàtàrù ọlọ́run yóò yọ afọ́jú lọ́dọ̀ bàbá àti ìyá tó rí náà yàtàrù ọlọ́run ayọ̀ àfin ní lọ́dọ̀ bàbá dúdú àtìyá dúdú ọlọ́wọ́ bá aláà pé adá ntọ́bá wù ú yóò ti ṣẹ̀ṣà ntọ́bá wù ú yóò ní ìwọ ọya ìwọ dàbáì ìwọ dàbáì ìwọ dàbáì gbogbo bí kálukú bá bára wa àwa ká sọra wa dàbẹ́ ẹnìkan kó sì sọ wa dàbẹ́ ọlọ́wọ́ bá aláà lọ́kọ́ ọlẹ̀ fún wa bẹ́ẹ̀ lọ́wọ́ wọn sẹ́rí ẹlòmínà bẹ́ẹ̀ tọ́jẹ́ pé lọ́wọ́lọ́wọ́ báyìí òun ní pèsè fáwọn àwọn special needs àmọ́ ní àkọọ́lẹ̀ tẹ̀ náà tó bá dọwọ́ gbẹ̀yìn ayé òun náà padà dára wọn ọlọ́wọ́n bá ní báyàká ní aláwọ̀ mọ̀lẹ́kẹ́ yára ọlọ́wọ́n bá ní àwátárí kìí sàwọn aláfẹ̀sà rírí ọlọ́run ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ àwọn táà ń fi ṣe àrìn wíṣíà ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ àwọn táà kò lójú kan fẹ́lẹ́ fún wọn máa gbé wa káàkiri ọyà kàtàrù ọlọ́run ọba ló sì yẹn náà bẹ́ẹ̀ ọlọ́run ní kò sẹ́nìkan tí máa yá àyàn bó ṣe wù àfòwọn ọlọ́run ọlọ́run ní subhanallahi wa ta'ala amma yushrikun ọlọ́run ọba ní tútóbi fún ọlọ́run ọba wa mímọ́ fún ọlọ́run ọba wa ọba tó jẹ́ pé ọkọjá kẹ́nìkan máa amma yushrikun al-khalqu kádẹ́dà min rububiyatillah ọ wà nù nínú ìgbàgbọ́ tá a gbọ́dọ̀ ní ìkọlọ̀ nìkan ṣoṣo náà ní ìyá fọ́tò èèyàn bó ṣe wù ú ẹ̀yọ́ miami nínú ẹ̀sìn wa al hibatu rahman mahama kanat khilqatuhu gbogbo ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹ̀yin ẹbí wa ẹ̀yin ọ̀rẹ́ wa ọlọ́wọ́ bá aláà ìmọ̀ fún wa lọ́mọ

kí ló dé bí ọlẹ́rìn bó ṣe wọ ọlọ́nu kí bí ọgbọ́ bó ṣe wọ bá ní lillahi wal ard ọlọ́wọ́ bá ní gbogbo ìdarí sama gbogbo tẹ́ ń gbogbo nínú sama nínú kẹ́ nínú ọlá ọlọ́wọ́ bá ní Allah nìkan ní wọn ò ní kápá lérí kankan ọlọ́run ní lillahi mulku samawati wal ard gbogbo tí ń bẹ nínú sọ́mà àti tí ń bẹ lérí ilẹ̀ àti tí ń bẹ nínú ilẹ̀ ọlọ́run ọba ní Allah nìkan lónìí yakhluqu ma yasha ó ní ọba yẹn òun náà ní ọba tó jẹ́ pé yakhluqu ma yasha òun ní máa ń dá ẹ̀dá bọ́ bá ti wù ú yóò gbé bọ̀nà tó wù ú yahabu liman yasha'u inatha omi náà ní gbogbo ẹ omi ní omi

àmọ́ bọ́lọ̀ ṣe fún lọ́kùnrin tọ́lọ̀ fún lóbìnrin yìí tó ó dìtà ní oríire kò dìtà ní ẹ o ọlọ́wọ́n bá ní wọ́yẹ̀ jẹ́ alùmọ́ ìyẹ̀ṣà àkíma ẹlòmísì ní òun ṣe lágàn kò ní bí ọkùnrin kò ní bí obìnrin ìwọ wá bí ọwá ní ọfọ́jú inú rẹ̀ wá ń bàjẹ́ ọ̀rẹ́ ní ọfọ́jú tó jẹ́ pé ọlọ́wọ́n bá aláàṣẹ gbogbo ìdáàmọ́ fẹ́ lé ayé ọlọ́wọ́n bá tẹ́ fún ọ̀rọ̀ àwọn àbágbàgbà tó fọ́jú abúlábùnà bas ọpàdà fọ́jú lọ́wọ́ gbẹ̀yìn ayé nísìn sáǹfà ní fàlẹ̀ umma àfọwọ́ sí abdulaziz ibùn baz àti bí n tí yẹ sí lójú wọn ti fọ́ àwọn náà wọ́n ti sàǹfà ní wọ́n láàmì láàga lérí ilẹ̀ ọlọ́run ọba wọ́n sàǹfà ní wọ́n bẹ nínú sàárè báyìí kọ́lọ́ mọ́sàbà sí wọ́n lọ́mọ àdìjẹ́nà ẹ̀yìn asma bíntu abubakar wọ́n ní aláà ọwọ́ fún ọ ní ẹni tí ó gbọ́ ẹni tí ọ̀gbọ́ ọmọ pé ẹbọ́ òun rí nígbò tí ń rí nì oyé kò sí tí ò lè dà láyé ọlọ́wọ́n bá aláàsọ fún wáyé pé gbogbo tó bá fún yín ẹ complain òun ní màlérí ẹ̀ tó ń ṣe fún yín tó dáwọn kan bẹ tó ń ṣe fáwọn ní nǹkan kan tó sì jẹ́ pé àwa tí ọlọ́wọ́n bá aláàfẹ́ àdánwò specialist tó fi kẹ́ ẹ̀ẹ́dàgbọ́n fi kẹ́ wa ká dúpẹ́ fọ́lọ́wọ́n bá o ẹlòmíín wá wá wá kò bí ọwá wá wá kò rí ọlọ́run bá ní ohun ọ̀fẹ́ lómi èyí tí wọ́n á fún ọ̀nà yọnu sí ìmínà lójú tó létí tí ń fẹsẹ̀ rìn tí ti ń dára káàkiri ìlú wọ́n ìyá rẹ̀ ọmọ sáré ẹgbàmí ẹgbàmí wọ́n lọ́dún tó pa àyàn ẹ̀kí láǹfààní ìyẹlé nílé ayé ẹ̀wọ́n ni àà ó ti wà lẹ́wọ̀n ìgbà wọ́n débẹ̀ wọ́n ni àà wọ́n ní bó ti wà yí ó ti pa àyàn wọ́n ti ń fàyà ní police station ni wọ́n mọ̀ fà lọ́gbẹ̀ ẹ̀wọ̀n wọ́n ní idó gbé kalẹ̀ náà nù ọlọ́wọ́ bá aláà kò ní bà wá nújẹ́ o ẹjá tó pẹ́ lọ́dọ̀ ọlọ́run ṣé ọkàn wa ń ṣiṣẹ́ ọkàn wa ọkàn gangan ni wọ́n pè ní àánú ọlọ́run àlẹ́yàákàtù ànàfíyà àzẹ̀yìníyà wọ́n ní ẹ̀rí kọ́kàn bá ti bàjẹ́ òun gangan òun gangan ni wọ́n pè ní dìsébù ọmọ alágbájá ìṣèdìsébù sọ́mọ̀lì ìtumọ̀ ẹni pé ẹni tọ́kàn ti bàjẹ́ kìí ṣe ní tápà ẹ̀rọ àbí tẹ́sẹ̀ ẹ̀rọ tí wọ́n bá ní handicap àyà handicap kìí ṣẹni tí ò rí náà kìí ṣẹni tí ò gbọ́rọ̀ kìí ṣẹni tó jẹ́ pé ẹsẹ̀ rẹ̀ kò sí fi rìn ẹni wọ́n pè handicap ó nàlẹ́ tí ò kírun ẹni tí kírun ẹ máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹjá jọ máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run orí tọ́lọ̀ sí fún ọlọ́run níjọ́ bàjẹ́ ọba aláà ó ní ìnáwó alímù kọ̀dì ọlọ́run ọba ní bóhun ṣe ya gbogbo yíyẹn gbogbo tóhun kò yíyẹn òun nímọ̀ sí ó lọ́lọ́ bá ti mọ̀ ọ́ mọ̀ǹkan lé òyìnbó tọ́jẹ́ pé àgbàpá wọn ni wọ́n darí ayé lẹ́yìn darí tọ́lọ́hun gbogbo ìpèníjà yìí làwọn náà ní lọ́hùn àwọn lárúbáwá náà ní tiwọn rẹpẹtẹ àwọn dúdú náà ní tiwọn rẹpẹtẹ àmì wo ni tọ́lọ́hun bá aláàfin dára ní gbogbo ayé ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn ọlọ́run lóhun lágbára kó wọn jẹ́ kí èèyàn ó bí òun sì lágbára kéèyàn mọ́ bí kọ̀dí ìròyìn ọlọ́run lágbára lérí gbogbo nǹkan a máa dúpẹ́ Suratu Shura àyà 49 to 50 ẹ̀zàwúlẹ̀ ihtiyajat al-khassa àwọ̀ zawul i'aqa nínú èdè lárúbáwá àwọn special needs náà ń pè bẹ́ẹ̀ ìzáwò al-ihtiyajat al-khassa ṣẹ́ra wọn ta yìí ojú ni orí ni ó special needs ó nídìíwá ó nídìíwá ní túnmẹ̀ ká máa bá gbé kankan ká máa fà á lọ́wọ́ bí dáńsẹ̀ yẹn àwọn fi ń súnmọ́ lọ́wọ́ bá wọn ni bọ́yọ̀ ma wá ní àbíyàwó wa àbọ́kọ wa àbọ́ àbíyà ọ̀rẹ́ wa àbí nébọ̀ wa àbí mùsùlùmí àbẹ́ni díẹ̀ ṣe mùsùlùmí tọ́lọ́dẹ́ torí pé àwa dáadáa rò fáwa rí àbáwa gbọ́ àbáwa rìn ọlọ́run kàn pọ́n wa lé lásán ni òun náà yàtọ̀ sáwa àwa náà yàtọ̀ sí lọ́dọ̀ ọlọ́run khaliqun min khalaiqillah ẹ̀dọ̀ ọlọ́run ọba náà làwọn náà ibtalahum ọlọ́run fi etí dánwò wọn gbọ́ wà ọlọ́run fi ẹsẹ̀ dánwò wà ní mú kò nílì kankan mú àfikàn bá mú wọ̀gẹ́rì láàríkà mìnà àdọ́ ihim àbáwọn míì náà nínú àwọn ìpèníjà tó wà lára sàwọn oúnjẹ bóbi láàríkà bọ́yá ọlọ́ni wọ́n bí wọn pẹ̀lú ẹ̀ ni wọ́n bí ẹlòmíì pẹ̀lú ẹ̀ ló fi jẹ́ pé nùsẹ̀lẹ̀ àtìlá àbí ọwọ́ rẹ̀ rọ bẹ́sẹ̀rẹ̀ rọ àbí orí rẹ̀ tóbi wọ́n ní èèwọ̀ nínú islam kéèyàn terminate rẹ̀ èèwọ̀ nínú islam kéèyàn ṣẹ́ oyún náà torí khalikum min khalaiqillah khalikum min khalaiqillah ọ̀kan nínú àwọn ẹ̀dá ọlọ́run tó dá bó ọbẹ̀ ìlérí àjẹ̀nú ọmọ èèyàn ọlọ́run ni kò sí ìta aṣọ dédé bẹ̀ kò sì yí àwọ̀ ọlọ́run lọ́wọ́ gẹ́gẹ́ bó yíwọ́ àwọn ọlọ́run ọba la yà á bó ṣe yà wọn torí ìdí kan àti torí nǹkan kan tàbí kọ́ wá sí láyé ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ayélomi wọn sì bí bẹ́ẹ̀ accident lọ́lọ́run kò ní lè jáde láìrí èèyàn ẹni títí ń rí tẹ́lẹ̀ ìkankan ṣẹlẹ̀ atẹ́gùn fún kan ni ó wàhálà ńlá kan ni ó kò ní rí má ẹlòmíì ma ní àrùn la àrùn nú yóò sì fọ́ lójú gbogbo ìtọ́wà wù kọ́ jẹ́ ń bẹ̀ tọ́lọ̀ pátá ti gbájà ó yẹ dé mà pé ọlọ́run bá kí ló dé tí wọ́n fi ń pè wọ́n ní special needs nítorí wọ́n máa pè wọ́n bẹ́ẹ̀ òun náà ni pé li'annahum yahtajuna ila musa'adatin wa ta'hilin bisababi ta'arrudihim li mashakila sihhiyya fi juz'in min ajza'i ajsamihim wọ́n ní torí pé wọ́n ní bùkátà sí wa wọ́n ní disabi sí wa látara ń tọ́ bá wọn nínú akíyẹmí ara wọn ẹ̀yọ́ miami nínú ẹ̀sìn wa àlẹ̀yàkọ́tù àlàkìlìyà kíyàn yá wèrè adúgbẹ́lọ́dọ̀ ọlọ́run kò sí wèrè láàrin wa kò sí wèrè láàrin wa yìí tí wọ́n mú wọ́n náà mọ́ dúpẹ́ bọ́bá eh, tún ní eh, ẹ̀yàn àfáà ìdákùnrin wọ́n bá wa sọ̀rọ̀ ọlọ́run ọba ibi wọ́n tí wọ́n wèrè sẹ́wọ̀n pé èyàn kà máa sọ fún ọyí pé ẹ̀dákùn kàlàfẹ́ bá sọ̀rọ̀ àbí tó bá jẹ́ pé tí wọ́n tọ́jú wọn yẹ́ fẹ́ ká bá sọ̀rọ̀ àmọ́ àwọn fúnra wọn kí wọ́n fẹ́ bá wọn sọ torí pé ọlọ́run ọba àlá ìbùsàlá ọmọ láwọ̀ bẹ̀rẹ̀ àkọsí àzẹ̀hìníyà àlàkìlìyà ọlọ́run ti gba ọpọlọ téèyàn máa fi ń gbọ́rọ̀ ọlọ́run ti gbà lọ́wọ́ ti wọn ọlọ́run jọ wá ṣe tèmi àti ẹgbẹ́ kí ló tó ti máa dúpẹ́ ọpọlọ náà ní ìdẹ̀ra tó ga jù lára tí ibi ó sì náà ń dé délé ẹ̀dí dàrú náà wọ́n kọ ẹ̀ṣẹ̀ rẹ̀ dé àti ládà rẹ̀ ẹ̀já máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àbẹ́ dúpẹ́ ẹ̀já máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àwátá gbọ́ ẹ̀já máa dúpẹ́ àwátá gbọ́tà rí ẹ̀já máa àwátá rí tá gbọ́ àmẹ́sẹ̀ wa orí bọ́lọ́run sí ní yóò rí ọwọ́ rí bọ́lọ́run sí ní yóò rí ẹ̀já máa ọlọ́run ti sọ fún gbogbo wa pé wala nabluwannakum bishay'in ọlọ́wọ́n bá ní ní sáà wà nǹkan kan tí ìbìdí ayé wò sá bí ṣe yìí tí ń tí ní òtún wá jẹ́ ṣe in ọlọ́wọ́n ní wà nǹkan kan tí ìbìdí ayé wò kó mú tó wà ń bẹ̀ yẹn ọlọ́wọ́n bá àlá ọdàdúkọ̀ èmi náà ọlọ́wọ́n dàdúkọ̀ àwọn àfáà wa yìí ọlọ́wọ́n dàdúkọ̀ bàbá ọlọ́run dájúkọ kamerama ọlọ́run dájúkọ obìnrin ọlọ́run dájúkọ ọkùnrin ó ní gbogbo ìwà àdáwò kan kẹsìn lọ́rùn fẹ́ mara kún kọ́dà ọlọ́run ọ̀yọ̀ ànábìkú mẹ́ sallallahu alaihi wasallam kún ọlọ́run yọ gbogbo àwọn àlìjànúgbò kún ọlọ́run yọ ayé kó ayé ayé lọ sá fún yẹ ọlọ́run fi dínà rẹ̀ tí ó ṣe lágbára kan tó lè fi yọ yẹ kúrò nínú àdáwẹ̀ kún yẹ olùgbàgbọ́ òdodo nígbàwẹ̀ ní dìde lóru àìsìn lọ́hun kò mú ẹ̀sìn ọ̀yọ́ kò nínú kún yẹ ló fi ní àṣìbà náà sọ́wọ́n yóò sọ̀rọ̀ kún yẹ kúrò àmọ́ náà wọ́n

لقد حث الإسلام على مساعدة المحتاجين والمكوبين. الإسلام ẹ̀sìn àánú ni ẹ̀sìn àláfíà ni ọ wá gbé kọ́ wa lọ́rùn wípé gbogbo àwọn tó bá ti níìdì kankan àti special needs àti general needs gbogbo apátálà ní bùkátà ọlọ́wọ́ bá aláà ó ní ká máa bí a bùkátà àwọn ẹ̀dá láti máa fi súnmọ́ lọ ọlọ́wọ́ bá aláà wọ́n dùn wọ́n dùn gbogbo àwọn tí ọlọ́ndánwò bóò láyé ní ó ṣe dáa bóò ní ṣe lówó bóò ní ṣe níyàwó bóò ní ṣe torí pé ojú náà lọ́ba ara mọ́rọ̀ olú bẹ́ẹ̀ nígbà ọlọ́run ti da ọ èèyàn yẹn nítọ́ jẹ àti nítọ́ ọlọ́run ti da akótó da ọ ó sì jẹ nǹkan náà ìwọ́n tó wò pé èmi ọ̀gbọ́ àmọ́ ń rí sórí ojú tó ń fi rí yẹn òun náà ló fi fàyé jẹun ó sin sọmọ̀ pé bí wọ́n ti fi ìṣára tí wọ́n fi ọwọ́ tí wọ́n fi sàlàyé ọ̀rọ̀ fún ọ bọ́n mi ó ti mọ́ fi sàlàyé ọ̀rọ̀ fún ọ tó fi da gbogbo dáadáa tọ́jà láyé náà nìyẹn tọ́jà pé nígbà míì gan tọ́lọ̀hún ṣe fún ọ̀kan ó lè mọ́ ṣe fẹ́ni tó rí ti ń gbọ́ ẹ má i don't see eh i can't hear i can't see ah <laughs> gbogbo ẹni tí ń sì tí ń sì ń rí ẹ̀ kí ń ṣe kí ni kí ń jẹ́ èèyàn láyé o ọlọ́run ní sọ ìyá dé èèyàn ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ẹ fọkàn yín balẹ̀ ẹ má bànújẹ́ ẹ má para yín ẹ má ronú ọlọ́run ni wà máa mi ń dá bátẹ́rin fẹ́lá àrùn ọlọ́run ní kò sí ẹ̀dá kan tí ń rìn lérí ilẹ̀ ilẹ̀ alọ́láhì rìsíkù ha ọlọ́run bá ní rìsíkù rẹ̀ ntí ọ̀nà ntí ọ̀jẹ́ ntí ọ̀mù ntí ọ̀gbẹ́ ntí ọ̀wọ̀ ọlọ́run lèmi wọ́yà alámọ̀mọ́sítàkọ́rọ́ ha ọlọ́run bá ní ibi tí wọ́n gbé èmi ọlọ́run ti máa yí fún oníbùgbé wà mọ́sítàódà ha lẹ́yìn náà mo ti mọ́ bí sàárè tí wọ́n sùn mọ́mọ̀lú tí wọ́n kú sí ọlọ́run bá ní kó lóun fi kitabin mubin ọlọ́run ní gbogbo ẹnbẹ́nú àkọọ́lẹ̀ tí mo ti kọ́ọ́lẹ̀ ẹ̀dá lọ́lọ́run pé ọlọ́run rísíkù rẹ̀ ó wà lọ́wọ́ mi básìkò bá ti ń tó yìí sì máa sọ kalẹ̀ fún ọwọ́ ìjọba ìjọba nàìjíríà kì í jíjẹ múmú yíwá o ọwọ́ àwọn fámílì yìí kọ́ ọwọ́ àwọn ọ̀rẹ́ yìí kọ́ ẹni jẹun ọ̀tá ọlágbára ọlọ́run ní ọwọ́ òun lọ́wọ́ básìkò ọlọ́wọ́ bá aláàtún sọ náà mi waka ayyin min dáàbà Allahu akbar ọlọ́wọ́ bá ní waka ayyin min dáàbatin la tahmilu rizqaha ọlọ́wọ́ bá ní ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn ẹ̀dá tí ń rìn lérí ilẹ̀ àtàwọn kòkòrò àtàwọn ẹranko gbogbo ẹni tí bá ti ń sẹ̀mí ní jẹ́ dáàbà ọlọ́wọ́ bá ní gbogbo yí pátá la tahmilu rizqaha arísìkí tẹ́ẹ̀jẹ̀ òṣìlọ́wọ́ yín Allahu yarisukuha Allahu yarisukuha ọlọ́run ọba ní Allah Allah Allah lọ́ba tí ó ṣe kẹ́ẹ́ṣẹ̀ yìí ẹkà wá kàwé ń bí kẹ́ẹ̀ni jàrí òsì ní sàtífíkẹ́tì sábàbí lásán ìjọba àti gbọ́dọ̀ mọ́ wà ẹgẹ́ bí ètò jíjẹ múmú ṣe dà àmá sàtífíkẹ́tì gaga kí sọ̀yàn dolówó gaga ni gbogbo èèyàn tó ní ní olówó ẹlòmí ọ̀tọ̀ ọlọ́run ní aláà yẹ̀dùsúkú ha gbogbo ẹ̀yin gbogbo ẹ̀yin ọmọ èèyàn ẹ máa pè mí ẹsàfọ̀kàbalẹ̀ sí mi ọlọ́run ọlọ́run ní gbogbo dáàbà pátá tí rìn lérí ilẹ̀ ọlọ́run bá lèmì fún wọn jẹ wáyí yáàkùn ẹ̀yin náà fúnra yín ẹ̀yin tẹ́jọ́ mi èèyàn ọlọ́run lèmì fún yín jẹ ẹ lágbára lérí àrísìkí kò sẹ́nìkan tó sì lè fún yín lárísìkí wọ́wọ́ sẹ̀mí wọlé alí ọba tí ń gbọ́rọ̀ ni ọba tó sì mà ní ọmọ bẹ́ẹ̀ sí wà yín sì gbọ́ àdúrà yín sọ́tùlà nkàbút àyà 60 kọlọ́kọ̀kùnmọ́ lọ́wọ́ ìbádá ti ní gbogbo ẹ̀yin special needs ẹ̀yin tẹ́ ní ìpèníjà nínú sẹ̀mí yín nínú ara wa ọlọ́wọ́ bá ní òun dá yín fún kankan ẹ̀sìn òun torí ẹ̀dá yín kẹsì bójú tẹ́sìn ẹ̀fàdísì kí ilẹ̀ fọ́lọ́hun ẹ̀yẹ sáṣẹ́ gbìyànjú tẹ́ bá lágbára kẹwàá fi bẹ́ẹ̀sì jẹ́ ìyẹn fílẹ̀ fọ́lọ́ àrí nínú àwọn medical doctors tó jẹ́ specialist medical doctor university of Ilorin teaching hospital ẹ bá débẹ̀ ní ìfẹ́ dárúkọ wọn bẹ́ẹ̀ bá débẹ̀ ẹ àwọn doctors tó jẹ́ pé they are specialist bẹ́ẹ̀ ṣe rí làwọn náà rí ó sì parí mẹ́sìn rẹ̀ ó sì di ọ̀gá lálá surgeon tí ń sọ pírẹ́sà fáwọn èèyàn kílẹ̀ tó fẹ́ a rí nínú àwọn engineers tí wọ́n mọ̀ yanjú ọ̀rọ̀ sáìt tẹ́jú ló ti jẹ́ pé wíṣà ni ó fi ṣe kí ni ni ó fi gbé wábẹ̀ ìṣẹ́ ní rọrùn lẹ́yìn náà kí lẹ́yìn mọ̀ tí ọlọ́run ọba aláàfẹ́ kákú nínú ìṣòro ayé yìí tó fi yàyí bó ṣe yàyí yẹn ọlọ́run ọba gbẹ̀ṣẹ̀ lọ́wọ́ ẹlòmíì torí ó ti mọ̀ pé bẹ́ṣẹ̀ rẹ̀ bá pín yóò dáràn yóò dáràn yóò dáràn sílẹ̀ lọ́rùn yóò sì wọ̀ná lọ́rùn ọlọ́run wọ́n máa wò <laughs> ọlọ́run wa aláà ó ti ní dáadáa fún gbogbo wa ọ̀kan nínú àwọn tó ha koran kò rí ó sì ha odidi koran ẹni tó rígan ẹlòmí ọ̀ha wọ́n wá bí pé ṣe bó ṣe wá rí ìtó dùnmọ́ ah, ó ní ìgbà tó lọ́n ti fún un ní koran nìra tó ń sì sí lọ́hun kí ló tó wá dùn mọ́ tó kún wọn dọ̀rẹ́ ọlọ́run wọ́n wá ní ojú rẹ̀ tí ìwọ̀ wá rí nàyíkọ́ tí ò ní jẹ́ kọ́wọ́ rí náà ó lè jẹ́ pé wọ́n bá rí náà òun e, máa fi rí tọ́lọ́wọ́n bá òfẹ́ wọ́n wà tara rẹ̀ ní ìbínú ọlọ́ ẹ̀wọ̀ báwọn ẹni rí bí wọ́n ti ń ronú àmì tí ọba ti ní ìmánì jọ lẹ́sìn yóò ní ẹwà wò mí o ibi wọ́n bá mi lẹ́ni o ogun ayé nì ogun ayé nì ogun ìdílé nì wọ́n fẹ́ kó wọn ga nì wọ́n fẹ́ kó wọn déyàn nì nǹkan kan ò ní ṣẹlẹ̀ àfi pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run nǹkan kan ò ní ṣẹlẹ̀ àfi pẹ̀lú kí ni jama pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ní tó ṣẹlẹ̀ yẹ ìyọ̀nda ọlọ́ni afọ́jú kan lè bá nẹ́bọ̀ Muhammad sallam ó ní èmi a máa gbọ́ tí wọ́n ń pèrún ìwà rẹ̀mí tó lè fàmí lọ mọ́sálásí láàájídú e, mọ́ yẹ kúrò ní ilẹ̀ masjidi ìrẹni tó fàmí lọ mọ́sálásí yẹ́ tí lè bọ̀rọ̀ sọ mìnà rasul wọ́n fẹ́ kàtí lẹ́mí ó fún oníyọ̀nda kó wọn sọ bẹ́ẹ̀ ọwá ń lọ ànábì wà pè padà ànábì ni wá asẹ̀mẹ́ ìtànì dáa ṣe bí ojú lọ́lọ́gbà sọbọ́lọ́wọ̀n gbé sí ṣe bí ọ̀hún wọ́n tí wọ́n bá pè ọ̀hún ó ní náà olóhun ma ń gbọ́ ànábì ni fàájì ànábì ni dandan ni fún kọ́ ma lọ mọ́ṣáláṣí lọ lè kírun jàmáà torí pé ọkùnrin ni wọ ọkùnrin ọ̀rọ̀ yẹn kọkùnrin lọ mọ́ṣáláṣí wọ́n ní padà bójú ẹ̀ bá ṣe kiri bójú ẹ̀ bá fọ́ ẹwọ́ wàhálà tí ó ṣe kójú ń jáde náà ń lọ ibi ìjọ ẹbí àbí ń jáde náà ń lọ bíṣẹ́ ń jáde náà ń lọ síbítù ànábì ní ma lọ mọ́sálásì ìtumọ̀ ẹni pé bẹ́ẹ̀ bá ní ìpèníjà ara èyí ò ní ọlọ́run Allah wa ta'ala ó fún aláwọn àpèjúwe tó pọ̀ lérí ilẹ̀ Abdullah Abdullah bin Umm Maktum inú àwọn làdáni ànábì ní tí ma ń yóò sì pèrún fún gbogbo ara Madina owúlò ní ẹ̀sẹ̀ owúlò jama owúlò ìsìnlọ́hun kò jò kó sílé nítorí pé kò rí náà ọmọ sin ọlọ́run ọba o ẹni tí ó ń rí tóhun ọ̀gbọ́ yóò mọ̀ rí pásìkò ní ti tó yóò wó ké sámà tọ́bá ti ní pé ilẹ̀ ti sún kọgbà mọ́sálásí lọ kó lè gímọ́ gíríbì tọ́bá ti pé zúrì ti tó kọmọ̀ lọ mọ́sálásí kó lè gí zúrì ọlọ́run ọba wa hìtàmọ́láhùn bil àmà wọ́n ni ọlọ́run ọba àlá ọwá sọ̀rọ̀ lérí Abdullahi ti bẹ́ sọ yìí bùnú omi maktub tẹ́ẹ̀mù pé ọlọ́run ọba àlá ọ̀sán àkólé kan lérí àwọn special needs ọlọ́run ṣe àkólé kan lérí wọn ọlọ́run gbàgbé wọn rárá kọ́dà ẹlòmí ipò tó wà níwájú ọlọ́run ó ju ipò tí ẹni tí ń rí tí ń gbọ́ tí ń rìn ó jù lọ ẹ̀mí yìí la fẹ́ lò kìí sára aláwọ̀padà jẹ́ra ẹ̀mí gangan ni wọ́n ń pè léèyàn ẹ̀mí gangan ni wọ́n ń pè lọ́mọlúwàbí pápá pé lẹ́sẹ̀ pé tójú rí náà tẹ́tí gbọ́ tọ́kàn bá bàjẹ́ ẹ̀wọ́n ni bí ṣe lọ èèyàn kéèyàn ẹ̀rì gbogbo ara ìsì pé ẹni tí ọ̀wá rí náà tí ma ń tọ́ rẹ ẹni tí ọ̀gbọ́rọ̀ tí ma rán àwọn èèyàn lọ́wọ́ wọn ní bí ṣe lọ yẹn à èèyàn ni ni ó pé sára ẹ̀ dáadáa pé sára ẹ̀ àwọn òrójúmọ́ àwọn òrétí tí ọ̀gbọ́mọ́ ọkàn rẹ̀ ni wọ́n ń ni ní wọ́n rí bá sí ọkàn yìí ní ẹjá tó ṣe Abdullahi ibn Umm Maktum wọ́n jáde lé olóhun fẹ́ wá kọ́ nípa Islam bó ṣe jáde báyìí ọwá lọ́dọ̀ annabi sẹ́rí ọwọ́n sọ fún ànábì alim ni wọ́n ní annabi mọ́sá ìfọ́mílẹ́sìn sẹ́rí bí bó ṣe déyẹ bẹ́ẹ̀ náà làwọn kìbáàrù Quraysh àwọn àgbààgbà Quraysh àwọn àgbààgbà ní àwọn mọ̀nyẹ́mọ̀nyẹ́ àwọn èèyàn lálá eh, nílùú maka làwọn náà dé wọ́n láwọn náà wá kọ́ nípa islam anábì wá wo pé tálíkà aláì ní yìí tó wò sí gbajúmọ̀ nínú yìí anábì ní ṣe sùúrù fún mi náà anábì òpó wọn dá lóhùn anábì gbójú kú lọ́dọ̀ rẹ̀ anábì ní ṣe sùúrù fún mi náà tọ́rọ anábì mọ̀ pé àwọn àgbààgbà tí wọ́n dé yìí bá gbọ́ yẹ́sì bá wọn wọ́n ní طمعا في أن يزداد بهم الإسلام قوة أنا بلي في بعض ليه بقى إسلام إسلام وفى شري لي في ذي بقى أنا بلي بقوله هو nítorí pé àwọn àwọn apàṣẹ wàá nílùú mọ́kà ní àwọn èèyàn ńláńlá nílùú mọ́kà sẹ́mọ́gbà islam gbogbo ẹbí àtàrà àtàwọn ọmọ ọmọ ọ̀dọ̀ ọmọ ṣẹ́ gbogbo ọgbà islam anábíwá ní abdullahi ìbọ̀wà sí súrùnà abasa wọ́tẹ̀wàlá anábì sílẹ̀ wà lọ lè bá àwọn yẹn nítorí pé tọ́mọ́gbà islam ọ̀pọ̀ tí yẹn náà gba islam ọlọ́wọ́n bá aláwà sọ jìbìrì ló kalẹ̀ ipé bó ṣe ṣeun kọ̀dá o <laughs> bó ṣe ṣe yẹn wọ Muhammad kọ̀dá o ọlọ́wọ́n bá ní àbàsà anábì ọfàjúrò ìfàjúrò yẹn ni pé wọ́n sì ṣùrù náà jẹ́kí dáwọn ilé lóhùn náà ọlọ́ni wàtàwàlá ọkẹ̀ yìí sí abdullahi ibn ummi maktum àwọn jẹ́ àwọlẹ̀ àmà nígbàtí afọ́jú wá bá afọ́jú ní abdullahi ibn ummi maktum ẹ́ special need kọ́ yẹn jama Allahu akbar ọlọ́wọ́n bá aláwọ́ sàkólé kan rẹ̀ ju àwọn agbàgbà kèfèrí lọ òun ló sì ti gbà islam kèfèrí lòun náà gbà náà àmọ́lọ́wọ́ bá jílé wáyé pé kò sí ẹ̀tọ̀ láàrin Abdullahi tí ò rí náà àtàwọn tí wọ́n rí yìí ọlọ́run ni wọ́n bá yóò dérí ìkà tálófin mọ̀wà náàbì làálàwó yẹ̀zẹ́ ká ipé Abdullahi gan ni ó padà sí Islam tí wà ṣe lọ padà fún ẹ̀mí ẹ̀má àwọn yẹ̀zẹ́ kára fàtàǹfà àwùzíkọ́rọ́ ọmọ wọ́yá Abdullahi gan ni ọ̀nà ti ọlọ́run òun gan ni síkìrí àbí síkìrọ̀ rẹ̀ wá àṣì ilẹ̀ ó fún kò ní sàǹfààní bá wà àgbàgbà yìí àwọn ilé ìkan wà á ní ọlọ́run ṣe àkólé kan lérí special need kí ni wọ́n á dé ní sàkólé kan lérí wọn afọ́jú ń bọ̀ ọwọ́ ń fojú yẹpẹrẹ wò èyí sí wòlé ọlọ́ ọ̀rọ̀ afọ́jú tó fẹ́ rí náà ọwọ́ wá ń tọ́ ti ẹ nítorí àwọn tí ò rí ọlọ́run fún wọn létí nítorí àwọn tí ò gbọ́ ọlọ́run fún wọn lẹ́sẹ̀ nítorí àwọn tí ò lẹ́sẹ̀ ọlọ́run fi ní nàmàlì mú mi lónà ẹkùwà ọlọ́run ní gbogbo àwọn olùgbàgbọ́ òdodo pátá ọmọ ìyá ni wá olèrò ọmọ ìyá rẹ tọ́fọ́jú kọmọ́fà olèrò ọmọ bàbá rẹ èyí tí ò lè rìn kọmọ́gbé àwọn aláǹsí islam àwọn neglect àwọn fífún yẹn irú islam làwọn ṣe aláàtọ́dá wa gan wọ́n sàkólé kan lérí afọ́jú abdullahi ibn ibn maktoum ọwá sọ ayà wá nítorí abdullahi ibn umaktu umm ọlọ́run sọ ayà wá látòkè sọ́mọ́ kèdí ìgbà ìsìlámù tọ́lọ̀ ti sọ ayà kalẹ̀ ẹ̀yọ́ ma yá mi gbogbo ẹ̀yìn tí ẹni pẹ̀tìjà ẹ̀yí sọ̀tá ọlọ́run ẹ̀yí sì ṣe ẹni tọ́lọ̀ ń filẹ̀ ọlọ́run ní dáadáa fún yín ẹ má padà yín o ẹ má ronú kú o ẹ má banújẹ́ ẹ má dúpẹ́ kẹsì bójútó ẹ̀sìn ọlọ́run ẹni bá parẹ́ ẹni bá parẹ́ yí tó fi para rẹ̀ wọ́n ní òun náà láti jọ níná yọ́ wà gbé wọn náà jẹ́ lẹ́yìn náà ẹmẹ́jà kan gbogbo táwọn èèyàn ń dà lẹ́yìn náà ó ṣe kí ni lẹ́yìn náà dà pẹ̀lú ìyọ̀dá ọlọ́run ẹ̀yẹ sáà mọ̀sàdúà ẹ̀sì mẹ́jì gbàgbọ́ yóò ṣe kí ni ẹmẹ́jọ ọba jẹ́ ẹmẹ́ lóògùn bá ní ṣe pẹ̀lú ààrẹ tí ń ṣe yí àmọ́ ẹmẹ́sẹ̀ bọ́ ẹ má lọ́dọ̀ àwọn afẹ́ ẹlẹ́bọ ẹ má lọ́dọ̀ àwọn jálàbí ẹlẹ́bọ ẹ má lọ́dọ̀ àwọn ẹ̀yẹ ẹlẹ́bọ ẹ má lọ́dọ̀ àwọn bàbá aláwo ẹ má ṣàdúà ẹ sì má ṣiṣẹ́ rafa Allahu anhum al-ithma àwọn special needs sáwì àwọn tí wọ́n ní ìpèníjà nínú àfi ẹ̀mí ara wọn ọlọ́run fẹ́ràn wọn débi pé gbogbo àwọn nǹkan tí gbé kó fún wọn bóyá kálọ̀ jihadi lápẹjúwe ọlọ́run ní ìrìn ànábì sọ fún gbogbo àwọn tí ò rí àwọn tí ò lágbára olómi ọlọ́run bá rí wọn mo sọ̀rá nìyàn wọn oníkí wọ́n jòkólẹ̀ àṣẹ lọ́ra yàn fún wọn torí pé àmàbá ti dá wọn àwọn tí wọn ò lè rìn sánjá àwọn sàhábà wọ́n pọ̀ rẹpẹtẹ o kọ́mọ̀ bànújẹ́ látara pé wọn ò lè lọ jihad ọlọ́wọ́ Allah subhanahu wa ta'ala ọlọ́ni lè sàálẹ̀lẹ̀ àmà haraj ọlọ́ni gbogbo àwọn tí ò rí náà ọlọ́wọ́ bá ní kò sí ẹ̀ṣẹ̀ fún wọn tí wọ́n bá lọ jihad wala ala al-a'raji haraj ọlọ́wọ́ bá ní gbogbo àwọn tí wọ́n lẹ́ṣẹ̀ tí wọ́n lè lọ jihad kò sẹ́ṣẹ̀ fún wọn wala ala al haraj gbogbo àwọn aláàrẹ̀ nínú akíyẹmí ara wọn àárẹ̀ ti sọ wọ́n dé ibà bíi ààrẹ ma mẹ́lómi yọké ààrẹ bá dé ìlẹ́nà lórí nàmá ọlọ́wọ́n bá ní gbogbo wọn o kò sí ẹ̀ṣẹ̀ fún wọn nígbà àwọn náà ṣẹ̀ṣẹ̀ fún wọn kí ní bẹ fún wọn kí ní ìdákejì ẹ̀ṣẹ̀ ládàá ọlọ́wọ́n ní àṣà wọn lẹ́sàn ládàá látara pé ẹ̀mí wọ́n fẹ́ ṣe àmọ́ bá ti dá wọn ní òsì kíní ní òjò rọrùn ṣọ́tù nọ́rù ayà 61 anábìfin sọ́lẹ̀kọ́ ìmà anábìfin ẹdú òkèrún ní o wọ́n ní lọ́pùtẹ́sẹ̀tẹ́ fàkọ́ ìdá àmọ́tẹ́ ìbá lè dúró kírun ẹjùkólẹ̀ kírun kọwa ní ọsáfẹ́ dìde ẹsẹ̀ rẹ ní òsìgbádùn yìí ọlọ́run ti bọ́ ládá táwọn tó dúró gbà níwọ́n náà sí kíní níwọ́n náà gbà ọ̀rá yẹ rùkú dáadáa látàrí ìpèníjà ládá táwọn tó rùkú tẹ́yìn wọ́n ṣe sọ́nsọ́ báyìí ládá la yukallifu Allahu nafsa illa usaha gbogbo tí báyọ̀ bá ti ká ọlọ́run ní bìí lọ́rùn àmọ́ nínú àánú ọlọ́run bá ti ké ọlọ́run láwọn ìlú ẹ̀sìn ni wọ́n gbádùn wọ́n pèlò gbogbo àwọn nǹkan tí ó jẹ́ káyé ọ̀rọ̀rùn fún àwọn tí wọ́n ní ìpèníjà àwọn tí ò rí náà kòrá ni wọ́n wá o tóòtò tóòtò tó báyìí ni wọ́n sí tóòtò tóòtò tó báyìí irú àwọn tàbá mẹ́ràn yín lọ́wọ́ kálọ̀ lè wà rà kákòó lẹ̀ fún yín gbogbo àwọn tó jẹ́ pé wọ́n gbọ́ òun ọmọ fojú rí yọ́ ma kà wọ́n ti dásìkò orún àwa tí a gbọ́ àwa àyẹn lálọ lè ta jí pé wọ́n ti ṣe kíni wọ́n ti pẹ̀rún kíni ṣàrátì yìí bá ṣe ń dẹ̀mà yẹn tí wọ́n náwọ́ yẹn bá fàyẹ ṣe yẹn kò sí tó burúkẹ́ àti ẹ̀nà ká lè kọ láti fi súnmọ́ ọlọ́run ìgbà àfà àhà dákùnmọ́sà wà pé mi náà ọmọ fi wojú rere ọlọ́run ọmọ wa lọ́dọ̀ àwọn tí wọ́n rí tí wọ́n gbọ́ ọmọ wa lè fi sàlàyé ẹ̀sìn fún wọn tí ọlọ́run bá tó dá wọn ọdá wọn fẹ́sìn gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ special need alimuslimu alimusabu bilibala ẹ̀rí gbogbo ẹni tọ́lọ́wọ́ bá aláàbá ti dáwò pẹ̀lú kankan nínú ìdààmú ayé nínú akíyẹmí ara rẹ̀ tínú rẹ̀ wá ń bàjẹ́ anábì ni má banújẹ́ o anábì ni má yusibu li muslima min nusubin kò sí mùsùlùmí kan ẹ̀rin mùsùlùmí nìkan lọ́wọ́ nìyẹn mùsùlùmí nìkan ló nìyẹn anábì ni má yusibu li muslima min nusubin anábì ni kò sí mùsùlùmí kan tí ìdààmú ọba kéèyàn rìn kọwa rẹ̀ náà pè ní nasọ̀b kọlá kí náà fi sáfàrì náà hádá nasọ̀bá nasọ̀bù nìyẹn anábì gbẹni tó bá rẹ̀ òṣìṣẹ́ ti ṣiṣẹ́ lọ́wọ́ rẹ̀ ọkàn wá jòkólẹ̀ sójú kan anábì ní bó ṣe rẹ̀ yẹn <laughs> ọlọ́run ti ń sin kankan nínú ayé wala wasabin wala waja'in ń ta mí ń romi tọ́bá ilé ṣẹlẹ̀ sí wala hammi bóò ní wàásù ọ̀rọ̀ ara mi lọ́dọ̀ ọ̀làbáyì ìbànújẹ́ wá dé ìbànújẹ́ nípa tí ó ṣẹlẹ̀ tí ò ní ṣẹlẹ̀ náà pè ní ham bóòlù mi ní o ṣe kọ́lé báyìí pẹ̀lú ojú tí ò rí náà bóòlù mi ní o ṣe kọ́lé pẹ̀lú ojú tí ò gbọ́rọ̀ yìí ẹsẹ̀ ní olè rìn yìí ham bóòlù ní ṣe ríyàwó ẹni ọ̀fẹ́ mi bóòlù ní ṣe rọ́kọ ah, ah, ah, ọlọ́fẹ́fẹ́ ànábì ní wọ́lá àádà ìnira kan níbá ájá àti bẹ̀ẹ́ ó lè jẹ́ ọ̀rọ̀ kọ̀rọ̀ ìgbọ̀gbùgbọ́ wọ́n ní tọ́lọ lè kí orí ẹ̀ ti fọ́ orí ẹ̀ ti fọ́ tí wọ́n ti dádọ́ rẹ̀ kò lè ní máa wọ́n láti kan wọ́n lóbi ni wọ́n ní wọ́n fi mí sí hata ṣaukati ṣáfuha èdèrí ẹ̀gún tí ma ń gúnyàn lẹ́ṣẹ̀ yé yé ẹ̀ tán kan kéyẹn anábìnrin gbogbo tí mọ kàálẹ̀ yẹn tó bá bọ́ olùgbàgbódodo illa kafara Allahu biha min khataaya àfikọ́lọ́wọ́n bá aláwọ̀ ti sa ìṣẹ̀rẹ́ fún tí òfin ní wọná lọ ẹni tí ń wojú ẹ̀ tí ń wọ ọwọ́ ẹ̀ tí yé ojú mi o yé inú mi o wọ́n ti máa pẹ̀sẹ̀ rẹ ọba jẹ́ mùsùlùmí àbọ́tọ́wá nígbàgbọ́ nínú ṣẹ̀ṣe àbọ́ onígbàgbọ́ nínú òsàdábọ́ àtòsàjọ́bọ́ onígbàgbọ́ nínú ogun àwọn abẹ́ ẹlẹ́bọ́ ọba ti nígbàgbọ́ nínú gbogbo àwọn ṣìrìkìyà ìbọ̀rìsà ò ní gba aládá kankan wọn nípa kankan lẹ́nu ẹsẹ̀ rẹ o torí pé ẹbọ iná ṣíríká làzólè mùn àzín àbòsí ńlá ni na iná ṣírákítà láyé àbàtà ní àmàlò gbogbo iṣẹ́ ilé tó bá ṣe ẹbọ ma ń parí ni ẹni tí ọ̀wá nígbàgbọ́ tó náà ní àwọn ìpèníjà yìí yóò kú nínú ìdàmú ayé yóò lọ lè bọ́ sínú ìdàmú ọ̀run ni àmẹ́ni tó jẹ́ pé ó gbà fọ́lọ́ Ah. ọba ọ̀sẹ̀ fún bá ṣe ọ̀nà fọ́jú rọ̀yí mahimmanláwò tààlà alámọ̀tàwà sáà ọwá ṣe sòrò ọgbà fọ́lọ́un wọ́n ni ìgbà tí ma ń ta tí ń ro tínú rẹ̀ bá ń bàjẹ́ díẹ̀ díẹ̀ lẹ́kọ̀ọ̀kan tí tí ń bàjẹ́ yàmà fi pẹ̀sẹ̀ rẹ̀ aljannatu jazaa lil mubtadiin wọ́n ni ẹ̀rí aljannata ń rẹ̀ ọlọ́run àti máa ń fún yàn pẹ̀lú àdáwò tó bá ti kàn yàn wọ́n ní nínú àdáwò tí èyàn máa ń torí ẹ̀wà ìjẹ́nà tí èyàn gbà fọ́lọ́run òun náà ní kéèyàn má rí náà àdísì kùdù sí ni qala Allahu azza wa jalla ànábì ọlọ́run bá sọ pé ìtàbùtàláìtú abdi tí ń bá dá ẹrú mi wò bí habibatai pẹ̀lú nǹkan méjì tó fẹ́ràn jù kí nǹkan méjì yẹn òun náà ni ojú ọ̀tún àti ojú òsì fasabara ó wá ṣe sùúrù táwọn èèyàn bá délé wọ́n wòrán wọ́n wòrán ah, ayé lélé yóò àni inna lillahi wa inna ilayhi raji'un masha Allah la quwwata illa billah bọ́lọ̀ ti fẹ́ ní o ẹnìkan ṣe ní o pàṣọ́bàrà kò lójú ọlọ́gàájí ipé ẹ̀rí bó ti ṣe mí ẹlòmímọ̀ lójú ọlọ́gàájí bọ́lọ̀ bá fún lówó kò ní lọ mẹ́nìkan àwọn àwọ́tòwó mínúhùnmá àdìjánnàta wọ́n ní ọlọ́run ọba sọ pé ní fojú méjèèjì ní fi mú wọnú àdìjánnà gbogbo ẹ̀yin tẹ́ẹ̀rí náà gbogbo ẹ̀yin tẹ́ẹ̀rí náà tẹ́gbọ́ sẹ́gbọ́n tí ọlọ́run sọ báyìí ẹ̀yin tẹ́gbọ́ tẹ́ẹ̀tún rí náà wọ́n ti ń sàlàyé fún yín pẹ̀lú ìka tí wọ́n nàyà yí pé àdìjánnà lọ́lọ́run ṣe kíni ni ó fi rọ́pò ojú tó bá fọ́ àwọn nínú àánú rẹ̀ ọba alágbára kọ́lọ̀mọ́sà sí lọ́mọ aljanna àtàwà náà ẹ̀rí àwọn tí wọ́n ń pè ní handicap mọ̀tísọ́lẹ̀ kan onílà àwọn tí làákàyè wọn tó ti yẹ ọlọ́wọ́n bá aláà ó jí oyé wáyé pé ọkàn wá pàtàkì ọlọ́wọ́n bá ní àwọn kèfèrí ọlọ́wọ́n fi wọ́n wé afọ́jú ọlọ́wọ́n fi wọ́n wé òdì ọlọ́wọ́n fi wọ́n wé ayaya ajẹ́gbẹ́ ẹ̀yin tẹ bá jẹ́lú gbàrúwò òdodo mẹ́rẹ̀ bá fọ́jú ẹ̀ fọ́jú àwọn tó fọ́jú gangan làwọn tí wọ́n mọ̀ lọ́hun àwọn tí wọ́n ní tawhid àwọn gangan lójú wọn fọ́ ọ̀tọ̀ lẹ́ni tó dá wọn ọ̀tọ̀ ní tí wọ́n lọ lè bọ́ ojú wọn ti fọ́ ọlọ́ndági ọdá wọn náà wọ́n wá ní ṣòro ẹni dági dúgí lọ àbí òdúgí lọ kí lọ́wọ́ dé tí wọ́n lọ́lẹ́fẹ́ ní ọdági àwọn èèyàn kan lójú wọ́n fọ́ ọlọ́run létí wọ́n ti di gbogbo àwọn tí è gbọ́wà sí tí wọ́n gbá slav wọ́n lọ́lọ́run bẹ wọn gbọ́ àti jíṣẹ́ fún wọn gbà àwọn èèyàn gẹ́gẹ́ láti sí ọlọ́run bá ní ma jáde ọfọ̀ ọjà ah, rẹ̀ gbà lọ́dọ̀ àwọn afẹ́ lẹ́bọ̀ ọjà rẹ̀ gbà ọ̀fọ̀ ní òní kọmọ sí kíní kọmọ pa aláwọn ìyá ohun nígbà wọ́n kú nílé ìfẹ́ àwọn ìyá tó wọ́n darí sọ́nà ìjẹ̀búgbó nígbà wọ́n kú nílé ìjẹ̀búgbó wọ́n darí sí ìjẹ̀bú òde ẹni bá ń ṣe yìí nínú ìsìláàmù kí làwọn <laughs> ọlọ́run ní súnmọ́ bókùnmù ọmọlùm fọ́hùn láà yẹrìjà òun ọlọ́run bá ní àwọn ilé ìlú padà sí di òdodo máa àdìdì wọn létí àdìfọ́ wọn lójú àti ìyà wọn láyáyá dáadáa ò lè jáde lẹ́nu wọn má nínú ìrántí ọlọ́run ojú wọn ò lè rí tọ́da má nínú àwọn àmì àwọ ọlọ́run tí ó fi mọ̀ wá lẹ́yìn náà etí wọn ò lè gbọ́ tọ́da má wọ́n ti gbọ́ wà sí wọn láwọn ọgbà ọlọ́run lè mìíràn wà bá wọn lẹ́ máa bẹ́ẹ̀ wọn ò ní padà má èmi ọlọ́run ò ní pọ̀dà mọ̀ wọn má nígbà tí ń pariwo ti pẹ́ ibi dágbó di ẹbọ ẹlòmíà ní àfá àti ráyà ń fi ẹbọ ọ̀dá àwọn kí làwọn máa jẹ báwa wáṣẹ́ ẹgbọ́gbọ́ gbogbo wọn ni báwọn wáṣẹ́ ọmọ náà ojú orin kó lè gbérin ọmọ mẹ́rin tààrà ìsìn kọ́ lọ lè máa tàá ọmọ mẹ́rin ti jọ blọ́ọ̀kù ọmọ bá wọn gbé díẹ̀ díẹ̀ wá padà yá wọ́n náà padà làmọ́ sí wọ́n náà mọ́ sí wọ́n ń tasọ àwọn sàábà ń tasọ àbúbákìrì sì dín kasọ ní ń tà mọ̀ bùkà tọ́bù wo ní ṣe bá mọ̀ náà fún olówó ni àbá wa alì bùnà bẹ̀ tọ́lìbì wọ́n ní gbẹ́kànga àwọn kan ní máa ń ta alọ alọ tí wọ́n fi lọ́ta àwọn kan ní tó ń ṣe búrẹ́dì ta <laughs> sàábà kan ní jíkọ́ mọ́ níbi ní lọ wọ́n wá ọ̀sàlọ̀ látán ó yọ ma dá wà aláàlẹ̀ sínú ilé ayé àwọn èèyàn ní ní tí ò rí ọmọ lóhun tó gíní òun rí torí pípa elébi ni òun ló sì tẹ́bí fún rẹ̀ torí pé ọlọ́ni fábùsù tí mọ̀ná ti di ha wọ́kùlú mínísìkì ọlọ́ni ẹ jáde wárí sí sí lọ òun lòun ò jáde ẹni bá jáde rò wọ́n nígbẹ̀ yóò sùn ẹni tí ò jáde kí ní zikiri lá wàzárù kí ni àlẹ́bẹ́yà ẹ̀yà bá lẹ́jọ gbọ́lẹ̀ lẹ́kàwé yìí níbi torí iṣẹ́ ni òun tó gbọ́lẹ̀ olóhun ti jáde ìdájú ìlànà òun òun ní ṣiṣẹ́ ebi ó sì máa pa á yọmọ wá wá alágbá káàkiri pẹ́pẹ́yẹ yọmọ wá pẹ́pẹ́yẹ yọmọ wá wọn alágbá ee ọ̀daràn alágbá wọn sá fún ládùúgbò e, alágbá tí ò dúró ọmọ pé kò sá gbára lọ́wọ́ ẹ̀ e, ní òjò wọ́n wá ní wọ́n fẹ́ ní ṣògùn kọmọ́bà kú káàkiri ipa ayé lọ́wọ́ bá ṣe kí ni wọ́n bá ká ọ nítorí fẹ́ lò lẹ́ní sálọ̀rì ìwọ́n tó wúlò jùlọ ìdílù ìsìláàmù tó fẹ́ ká máa ṣe ilẹ̀ yorùbá nù láti dìde mọ́ ọlọ́run pé ìyá abẹ́ ilẹ́bọ̀ ó tó gẹ́ alágbàtó ẹjá àwọn èèyàn orí ìsìláàmù kan tó lè bọ́lọ̀ mọ́tò ní kí wọ́n fẹ́ jẹun kí wọ́n wá sáwọn èèyàn lọ máa ná bọ́ọ̀bà ọlọ́mọsá jẹ́ wọn padà sí dáadáa nítorí àsìkò mi ayà ìjọ yíwa wípé ẹ̀yẹ òfọ́jú o kèfèrí láfọ́jú o sọ́mùn bókùmùn ọlọ́wọ́n bá ní etí tí yóò di o kò sáyáyá nínú yín o àfóò ní ìṣára tí ti ṣe ìṣára yẹn ẹni kọ́ bá ń sọ o ẹ̀yin tẹ́ rí ẹ̀yin sáfọ́jú o ẹ̀yin tẹ́ gbọ́ ẹ̀yin sójú o kèfèrí láfọ́jú aláwọ̀ ní sàlìjánà lè wọ́n yàtà wá náà òkúkù hùn ẹ̀yọ́ ma mi kí wá ní àwọn ìwọ̀ àwọn ìwọ̀ ìwọ̀ àwọn àwọn special need kí ní àwọn ìwọ̀ ìwọ̀ tó yẹ ká máa fún wọn ẹ̀yọ́ ma mi alákọ̀ọ́kọ́ nínú ìwọ̀ wọn òun náà ni ká máa sàkólé kan láti máa sàpánlé wọn ká máa gbé wọn tóbi ká máa bàbàrà wọn wọ́n fi wíṣà wọ́n fi ń ti bọ̀ wọ́n náà gbé kẹjọ gbé ṣe ní sẹ́kẹ̀s ẹjọ gbé wọlé ẹjọ mọ fíìlì pé ara yín lòun náà ẹ mọ́ yà wọ́n sọ́tọ̀ pẹ̀lú ọ̀rọ̀ yìí àti pẹ̀lú ìṣeṣí ọlọ́ni nàbàlì mọ́mí inú na ẹkọ̀wà ọlọ́ni wọ́n lápọ̀ sàrámù náà bá ní Adam ọlọ́run bá ní gbogbo yìí mọ́pẹ́lẹ́ ọmọ ànábì adáwọn lòun náà ọmọ ànábì adáwọn ni wọ́n náà ọlọ́run kẹ̀ dára fún ni léyìí tí wọ́n náà bọ̀bọ̀yá irú ara wọn bẹ wájú fún wọn náà ẹlòmíì rí láàárọ̀ tí ò rí rọ̀ lẹ́wọ́ ẹlòmíì ò sì rí láàárọ̀ nígbà ọlọ́run ní kí wọ́n kan ìwòsàn ọlọ́run bá aláàdáre wọn síbi ìwòsàn tán fún oníwòsàn yẹn ó sì rí ń rí láàárọ̀ tẹ́lẹ̀ nígbà ọgbọ́ tó wọ́n ní wọ́n pa Yusufu ó sì sunkún sunkún débi pé dúdú tó wà nínú ojú ó di funfun gbogbo ẹ̀wọ̀n funfun báláwú nígbà ọlọ́run ṣe tán ọlọ́run ọ̀la ọlọ́run lágbára kọ́ láti ẹ̀ náà básìkò bá tó àmọ́ bá lóun ọ̀la ipá àdìjẹ́ náà lòun ó fún ọ èwo lóun ní méjèèjì àwọn ọ̀gbá àdìjẹ́ náà lóun mọ́ mọ́ pálí jẹ́ náà lóun àbí tẹ́ ìbá ya kàtà lókù <laughs> ọlọ́run ṣe yín lọ́mọ àdìjẹ́ náà arábìnrin kan alimọ́dá tó sọ̀dá arábìnrin ńlọ ńlọ ńlọ abúlábìnà báàs ọwọ́ sọ fọ́kànnà àwọn sàábà pé ìdí ẹ̀wọ̀ rí ọmọ àlìjánà tí sì rìn lérí ilẹ̀ táìjánà rẹ̀ ti sọ pẹ̀lú wọ́n ni ma ń gbé obìnrin náà wárapá ma ń gbé ọwọ́ lọ lè bá nẹ́bì pé wárápá ma ń gbé ohun tí wárápá ti wá gbé ohun inni ọ̀sọ̀rọ̀ wà àtàkàṣẹ̀ tí wárápá bá ti gbé mi ara mi ma ń sílẹ̀ bí ẹsẹ̀ mi ìta mi àbí ọwọ́ mi ma ń sílẹ̀ ọdún ọláhàbí eré anẹ́bì sàdọ́ àfún anẹ́bì ni ṣí ti da ó tún lákì tó ọdún ọdún sàdọ́ àfún ọkẹ́ wárápá ma gbé ọmọ yín sàdọ́ à wárápá dàótù lákìlì jẹ́nà ní sàdúwà kọ́lọ̀wọ̀n fi ọ́sàlì jẹ́nà nípasẹ̀ wárápá wárápá wọn gbé àmà jẹ́nà lọ́lọ́wọ́ fi sẹ̀sán ẹgbọ́n dárábìnrin ẹ̀rú jẹ́ pé wọ́n ibi jẹ́nà àlìjẹ́nà ni ọ tọrọ fún mi wọ́lákin ọdọ̀ ọlá alẹ́ adátakasham kàbá ń fẹ́ kọ́dùwà yẹ pé gbogbo àti wọ́lá padà bá gbé mi kọ́mọ̀ mọ̀ sí aṣọ mílẹ̀ kọ́mọ̀ mọ̀ sí kíní kọ́mọ̀ mọ̀ sí aṣọ mílẹ̀ ẹwù àkólé kan táwọn obìnrin ní látara bà mínú jẹ́ àmáyìí bí wọ́n ìfìwàlì jẹ́ náà wọ́n fi lẹ̀ bẹ́ẹ̀ torí pé kọ́díjẹ́lì kìyàmà ọlọ́run sọ àwọn èsì náà lè jẹ́nà yóò ní wájà za ohun bí máa ń sọ́bàrú jẹ́nàtà wàhálìra àwọn onísùúrù ni wọ́n wà lè jẹ́nà yóò sùúrù lórí pàtùlá sùúrù lórí amma àṣíyẹ́tìlá kama tẹ̀lé tọ́lọ́n káfàfẹ́ṣẹ̀ ẹlẹ́gẹ̀dágọ́ sùúrù àsọ́bùrù ala àkìdárìlá ilẹ̀ mọ́lìmà sùúrù lórí àdáwò èyí ti tanilá nínú àdáwò ti ọlọ́mọdé àti ọlọ́mọ àlìjẹ́nà nínú àwọn ìwọ̀ wọn òun náà ni ká mójútó wọn ká máa sàpọ́nlé wọn ká jẹ́ wọ́n fìlì pé àwa náà àtàwọn nǹkan kan náà ní gbogbo wa ká má fi wọ́n sí ẹ̀yẹ́ anábì ọlọ́wọ́ bá ní láyé kọ́ọ̀mù mi kọ́ọ̀m àwọn ìjọ kan wọ́n gbọ́dọ̀ máa fa àwọn ìjọ kan sí ẹ̀yẹ́ o asa ayẹkùnù kaira minhum ó lè jẹ́ fún àwọn tó fi sí ẹ̀yẹ́ yẹn wọ́n lóore lọ́dọ̀ ọlọ́dún wọn lọ ó lè jẹ́ àwọn wòlíì ọlọ́dọ̀ fi sí ẹ̀yẹ́ ìwọ́n wo Facebook wọ́n wo tútà òun wo ọwọ̀dẹ́ íńtánẹ́ẹ̀tì òun owó òkú owó orí nínú òun àti òun lọ́lọ́gbọ́n lòdì tí wọ́n ń fẹ́ ní tí ọ̀sẹ̀ kiri gbọ́ music ọ̀rọ̀ ẹ̀yìn jẹ̀mọ́ òwúlọ́pọ̀ jù títí ẹ àwátá àdíta gbóṣọ́ lẹ́rẹ̀ ká máa káànú ara wa ká máa wá gbé àwọn èyẹ sípò wàlí ọlọ́run táwọn náà bá máa dára o ẹlòmí tó ní ìfẹ̀lìdì ẹsẹ̀ yìí dára o tí lọ lè ta ìbọn bá wọlé táwọn ọba ti ṣe ọlọ́run ẹ̀ṣẹ̀ ti wá pẹ̀lú tí wọ́n lọ ti rí àwọn òní ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa anábì ní mara mọ̀tẹ́lá ẹni bá rí ẹnìkan tọ́lọ̀ náwó ọya wèrè ní ọbọ̀rọ̀ alẹ́ ń ho ní mọ̀tẹ́lá ẹṣẹ́ lè pé ojú rẹ̀ orí etí rẹ̀ bí ní ọwọ́ àrílọ́kan anábì ní yẹ̀yẹ́ kọ́kọ́ o anábì <laughs> ní fakọ́lá nítorí kó ṣe ní pé alhamdulillahi alladhi àfáàní min mọ̀tẹ́lá kàdí ọ̀fọ̀dọ́lá ni alákẹ́kẹ́rí ó sì wá gbé mi lọ́lá lérí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọ̀dá mi lọ́lá oníkémi ó ní àwọn òní ìtọ́ ọgbà lára àwọn ọgbà lára tèmi mímọ̀ ní kọ́lẹ́kọ́tọ̀ fìdílá nínú àwọn ẹ̀dọ́ lọ́ntọ́ mi lọ́lá wọ́n ni tọba ti sọ bẹ́ẹ̀ anábi lámù yóò ṣe o dáàrí kalibara àdẹ́wò tọ́ bẹ́ẹ̀ nìyẹn tí wọ́n fi sàdúrà yẹn anábi ni irú àdẹ́wò náà ní bọ́ tó fi ṣe ọwọ́

ó lè sẹ́pọ́ lọ́wọ́ bá aláwọ̀ padà bí wọ́n náà létí ó ẹ̀dí kagbà pé hum minna wa nahnu minhum àwọn tí wọn àwọn náà ni àwọn náà ẹlẹ́ẹ̀kẹ́ ìdì ẹ̀yọ́ ma yá mi òun náà ni kọ̀dọ̀ wà hawa ìdì hìn ká máa bí abùkátà wọn torí dùn àfáwò ni wọ́n ti dọ̀lẹ́ ẹni tí ò rí ti dọ̀lẹ́ ẹni tí ò ó ti dọ̀lẹ́ wọ́n ti dọ̀lẹ́ káàmà wá ràn wọ́n lọ́wọ́ káàmà bí àbùkátà wọn ọmọ òbúrúkà sọ́ọ̀bù ń lọ láàrin Madina ọwọ́ àrí afọ́jú kan ó tí wọ́n jẹ́ yàwó yí kéde mùsùlùmí ọmọ òbúrúkà ní kí lọ fẹ́ ibo lọ lọ ó ní mo ṣe wà yí àgbà ti dé ebi ń pa mí ìyá ń jẹ mí ó tún rẹ̀ mí ọmọ òbúrúkà fà ọmọ òbúrúkà wí nígbà náà òun ni president gbogbo ìlú òun máa ń rìn láàrin ìlú ni láì sí ọ́dìlé ìsọ́lọ́pàá ẹ̀mí ìbalẹ̀ ẹni tó sùn sí abẹ́ igi lábáwọlé ìlú àbáwọlé ìlú ó sì sùn lábẹ́ igi bẹ̀ ọ̀kan nínú àwọn olùránṣẹ́ àwọn ọba ńláńlá tọ́jẹ́ kèfèrí ọwá wáwá ọwá ń béèrè wọ́n ní òun náà ló sùn lọ́gán pírẹsidẹ́ntì gbogbo yìí wọ́n náà ló sùn lábẹ́ igi kò sẹ́ni kankan lọ́dẹ̀ ọwá ló gbèrè rẹ̀ oní àà oní ìyá umar oní wọ́n ni wọ́n ni wọ́n ròyìn rẹ̀ pé òmọ̀ ń ṣe déédé adẹ́lta ó fún kálukú lẹ́tọ̀ rẹ̀ ẹ́n fa àmìntà ẹ̀mí rẹ̀ wá balẹ̀ fanimta lọba sùn lọ ẹni tẹ́mì rẹ̀ balẹ̀ gbọ́lọ̀ sọ báyìí àwọn èèyàn ti géètì lé ní wọ́n tún fi ọ́dì ilé wọ́n tún fi ń sọ́lé àtàwọn ọlọ́dẹ àtàwọn sọ́jà ẹ̀mí wọ́n tún kíni ẹ̀mí wọ́n tún balẹ̀ lẹ́dà fóòmù lásátọ́sẹ̀ rà ní ọmọ dẹ́rùbá <laughs> owó àwọn afọ́jú owó àwọn tí a rọ owó àwọn tí wọ́n rí àwọn tí wọ́n gbọ́ àwọn tí wọ́n ní pèsè ìjẹ́ ń bẹ lọ́wọ́ ẹ̀ owó àwọn tí wọ́n ti kó lẹ́nu iṣẹ́ ẹlẹ́mí ò ti rí nàbá ẹ̀yìn ló sì lójú ẹ̀fún wa fọ́ta ẹ̀fún ní pẹ́ńsàn rẹ̀ èmi yóò lè ya ọmọlùwà fà lọ sí bẹ́tù zakat ọwọ́ gbé oúnjẹ jáde wọ́n gbé oúnjẹ jáde wọ́n kí owó bọ̀ lápò wọ́n ní gbóúnjẹ tẹ̀lé kọ́fà lọ lé ọ̀kan náà àwọn tánwà mẹ́bá ní alẹ́sọ yahudi ya yahudi lọ́wọ́ sàkọ́lé tó báyìí lọ́wọ́ bu zaka fún rẹpẹtẹ báyìí yahudi tí ó sí lọ́wọ́ umaru ní ọgbọ́tọ́lọ́ ní ìnáma sọ̀dàkọ́tù lèlè fúkọ̀rọ̀ ọlọ́run ti rá àwọn sàkáyò àwọn tálíkà lónìí umaru ní sí ọlọ́run dárúkọ tálíkà mùsùlùmí nìkan gbogbo tálíkà tọba fẹ́ sàánú afọ́jú ó máa béèrè pé ẹ̀sìn wo afọ́jú rẹ̀ sí kí nísìn sáràjọ yìí nàbí kí sáràjọ yìí special needs kò nídìí kọ́ ọ̀sẹ̀sẹ̀ máa bèèrè pé is he muslim or christian kò nídìí kọ́ ọ̀sẹ̀ máa bèèrè pé ṣé lágbẹ́lágbá yìí abọ́gibọ̀pẹ̀ ni àbí kìí ṣe abọ́gibọ̀pẹ̀ ṣé kò rí kọ̀gbọ́ ó ní bùkátà ràn lọ́wọ́ lábàlá tayé àmọ́ tábọ́jú bá ní lákùn mọ́sà ìfúnmi lówó mọ́ fẹ́ mú lọ sọ́ọ̀ṣì lọ́dọ̀ pásítọ̀ afẹ́ fi gbé sọ́ọ̀ṣì ga lákùn bí nìkan wọlé ẹ̀dì lọ́ni àà tó wá dékè bùkátà tí ẹ bá ní mo ṣe tán àmọ́ sọ́ọ̀sì àwòtò bìlá ń pa náà sílámù ni ẹ ìyá àdẹ́tò fún àmọ̀nà wọn lọ́wọ́ nínú àwọn ọ̀lọ́wọ́ tàṣì fún wọn ṣẹ́dáwà àtijọba lájọṣe o àwọn mẹ́ta láti ṣe àwọn mẹ́rin láti ṣe yẹn ìjọba gbogbo àwọn ìjọba ká máa gbọ́ gbogbo àwọn tó lè gbọ́ àwọn tó gbọ́ ká máa sọ fáwọn tó lè gbọ́ lẹ́yìn ìjọba òun náà làwọn olówó businessmen gbogbo ẹ̀yìn alárísìkì tọ́lọ̀ wọn bá fún títà káti wówó yín ẹlẹ́tẹ̀rẹ̀ àwọn ọmọ ìyá yín lọ́wọ́ àwọn special day ẹlẹ́ẹ̀kẹta òun náà làwátá jẹ́ bí àtọ̀rẹ́ àwọn náà máa ṣe ti wá ẹlẹ́ẹ̀kẹrin òun náà làwọn tí wọ́n mọ̀ wá rí àwọn tí wọ́n mọ̀ yí rí kódà kó délù kan kọkànlá fọ́jú kan ọmọ ìyá rẹ̀ lórí ẹ̀ bí ọ̀bájọ́ ọmọ ìyá rẹ̀ nínú ẹ̀jẹ̀ tí ó ti Islam yóò sì jẹ́ ọmọ ìyá rẹ̀ nínú ẹ̀sìn tí ń ṣe Islam ọlátìrán lọ́wọ́ ẹ wà bí ìṣẹ̀mí wọ́n ṣe rọrùn àkọ́kọ́ ọ̀nà lọ́wọ́ tẹ́sí fún wọn òun náà ni pé kẹ́ẹ̀dí wọn mà láà dáàrí àtẹ́láìsì kọ́kàn o kò tí kan ṣẹ́ o kò tí kan bóò ni ó fi kọ́lé o bóò lòun náà ṣe gbígbé sí ayé ìjọba jẹun rọrùn o bóò láàrin rẹ̀ àtọ́lọ́hùn sí ní dàrú kọ́ má jẹ́ pé ó rí ṣòro láyé yóò tún lọ lè wọná ní ọ̀run ìgbádùn lé ayé níwọ̀nba lórí mẹ́ ó tún wá kú ní kèfèrí àwọ̀ amásálásí fún ọ̀tá àmàkún wọn síbẹ̀ irú ìta sí lọ́wọ́ àmà fún onídàlẹ́kọ̀ọ́ ọlọ́wọ́n bá aláwọ̀ fẹ́ ma whoever who are you ọlọ́wọ́n bá ní wà láti mú tún dá illa wa antum muslimun ẹ bá jáde láyé ara rẹ̀ pé o ara rẹ̀ pé o ọkọ́lé o ọkọ́ o onílé o ní o onímọ́tò o ní o obí ma o bí o ọlọ́kùnsítọ́kọ́ ọlọ́gbẹ̀lú yẹn o bá jáde láyé ní muslim ààrẹ ìbá kọ́kọ́ bá sá nìyẹn àrí ìtàkọ̀kọ́ bá ṣe kíní ìtàkọ̀kọ́ bá ṣá nìyẹn nítorí pé tàbá bá ṣáré yẹn gbogbo eré tábàkùtà bá ṣá tọ́bà ilé lògbé ṣe ayé nírọ̀rùn tí ò sí lọ́rùn tó bá ti kú ìbò nílọ Islam anẹ́bìsà kó lẹ́kàn fún àwọn afọ́jú tó wà nínú àwọn sahaba láti jẹ́ kẹ́sìn ọmọ sí kíni kẹ́sìn ọmọ yé wọn lẹ́yìn náà a alama ìṣẹ́tùhìn a ṣèrànlọ́wọ́ fún wọn lérí àdà wọn sí skúù irú àwọn skúù táwà yìí a mọ̀ sanwó wọn lọ a scholarship gbogbo ìjọba gbogbo ìjọba ẹbẹ̀rù ọlọ́run o èyí tẹ wà nípò ẹbẹ̀rù ọlọ́run gbogbo èyí tí ọlọ́run bá alágbọ́lá fún èyí chairman local government ẹbẹ̀rù ọlọ́run gbogbo èyí tẹ jẹ́ councillor ẹbẹ̀rù ọlọ́run gbogbo èyí tẹ jẹ́ àwọn ìbálẹ̀ àti gbogbo ní tẹ́jọ́ olùdarí skúù ẹ bẹ̀rù ọlọ́run àwọn ọmọ yìí ẹ má jù wọ́n tún máa dààmú pé wọ́n tẹ̀ tó wọ́wọ́ skúù fi káàkiri máa èyàn orí ẹsẹ̀ mọ́yẹ owó táwọn ẹgbẹ́ ti dá èyàn gbọ́ sẹ́ mọ́yẹ wàhálà tí wọ́n ti ṣe wọ́n ti ta lé nítorí ẹlòmíì wọ́n ti ta gbogbo aṣọ nítorí ẹlòmíì ó tún wá fẹ́ kẹ́kọ̀ọ́ ẹ̀tún wá ní kí ẹni tí ò rí ẹni tí ò gbọ́ kọ́ mọ owó ká àwọn olóyẹ̀kẹ́ fún ní scholarship tí ì ọ̀rọ̀ tó wà lù yìí àtàwọn àtẹ̀yìn lájọ ní o àwọn náà níbẹ̀ o tó bá wo epo kúrò lábẹ́ ilẹ̀ àwọn náà níbẹ̀ ìtẹ́kùláhà ẹbẹ̀rù aláà wọ̀tẹ́kù yawmal kìyàmà ẹbẹ̀rù jáde kìyàmà tẹ́ẹ̀dọ̀ wájú ọlọ́run ẹni tó ṣe rí tí ń mú káàkiri ẹni tó lè rìn ẹni tí ń gbọ́ owó tó wá mìsì fún rẹ̀ àwọn eléyìí àwọn náà wá mìsì àmọ́ tí ẹbẹ̀rù ọlọ́run gbogbo ẹ̀yin tí wọ́n kó wọn lé lọ́wọ́ èyàn aláṣẹ gbogbo àwọn tí wọ́n jẹ́ specialist tí gbogbo nàìjíríà ẹ̀ṣẹ̀ àkólé kan lérí wọn ẹ̀ ń ṣe àmọ́ ẹ̀ tí ṣe tó ẹ̀ ń ṣe o àmọ́ ẹ̀ tí ṣe tó ọlọ́mọta bá fún yín ti báyìí lọ lẹ́yìn náà èyàn máa ya gbogbo àwọn courses tí wọ́n fẹ́ ṣe kakọ̀ wọn lọ́wọ́ lérí ẹ̀ ẹ̀dọ́fẹ́sẹ̀ medicine ẹjọ́ ṣe ẹ̀dọ́fẹ́sẹ̀ engineering ẹjọ́ ṣe ẹni tó jẹ́ pé wọ́n fẹ́ sí iṣẹ́ ọwọ́ ni ẹni fẹ́ ṣe business ẹgbà sọ́ọ̀bù fún ìrànlọ́wọ́ àwọn special needs ọ̀rọ̀ àyàn ní lérí gbogbo àwádù mọ̀ tó kù ọ̀yìn mélòó mọ̀ pé àwọn ìjọba àtàwọn olówó ńláńlá ẹjẹ́ mùsùlùmí tọ́lọ̀ yé lẹ́yìn náà wá bí ẹmọ́jà fi wọ́n lẹ́ o ọlọ́run ló mọ igi tí ó gbẹ̀yìn gbó ọlọ́run sì mọ̀ bí tẹ́jú bẹ́sẹ̀ lọ èèyàn tó rò pé kò lè jẹ́ kankan ó lè jẹ́ mẹ́wàá ó lè jẹ́ jù bẹ́ẹ̀ lọ ó lè jáfọ́ dínà padà máa ràn ọ́ lọ́wọ́ nígbàtàgbà bá dé ẹmọ́jà fi wọ́n lẹ́ o kí ló ń jẹ bóòdì skú rẹ kí ló fẹ́ kí ló ní ìyẹn bí lẹ́yìn náà àwọ̀ rẹ lẹ́yìn náà àwa tí a jẹ́ ọmọ ìyá àtẹ̀jẹ̀ àtọmọ ìyá tí ẹ̀sìn ẹ̀yẹ́ màá yá mi nínú ẹ̀sìn wa nínú àwọn àlọ́ irinṣẹ́ irinṣẹ́ rìn irinṣẹ́ tàà gbọ́ àwọn irinṣẹ́ tàà fi ń mà wípé nǹkan báyìí ni wọ́n bá mi sọ àwọn nǹkan tí wọ́n nídìí tí ó ràn wọ́n lọ́wọ́ lérí ẹ̀kọ́ lérí ìṣẹ̀mí wọn àwọn irinṣẹ́ tí wọ́n ní bùkátà sí ẹja ara fún wọn àwọn wíṣà ìgbádùn táwọn yẹn ń bá gan ọbẹ̀ jù tẹ̀lómí nǹkan tí ṣe kíni tẹ́ṣẹ̀ rẹ̀ pé lọ ẹlòmí fẹ́ lè fẹ́ sàdúwà pé kójú oṣù ẹ̀fọ́ àbí kí èdè yẹ kójú ẹ̀dí kò sí wàhálà fún wọn àwọn tí etí wọn fọ́ tójú wọn ò di tí ẹsẹ̀ wọn ò rí bá kankan àwọn ń gbádùn ní yàrá ká tó wá pàwọn tí wọ́n ní talent láàrin wọn wọ́n special hospital ni wọ́n kọ fún wọn ẹ̀yin ìjọba kílẹ̀ ń ṣe gbogbo ẹ̀yin tẹ́yìn ń gbowó ìlú kílẹ̀ ti ẹ̀bẹ̀rẹ̀ ọlọ́run ẹ mọ́jà yóò nira fún wọn o fún ọba nira fẹ́yìn náà wọ́n ọ̀sìpìtù kan bẹ̀ tó dé pé mustapha muhaki ni wọ́n pè é àwọn mustapha ẹ̀áka mo fi sí tẹ̀lẹ̀ nígbà tí mo wà ní Riyadh mo fi sí tẹ̀ ọ̀sìpìtù yẹn wọ́n máa ń ṣe wáàsí ní ẹ̀ẹ̀kan lóṣù táwọn àbá ńláńlá máa ń wá ṣe wáàsí fún wọn gbogbo àgọ́ àwọn fíṣì ti àkàlùkù wọn lọ́kọ̀ kan kó tó di pé àbẹ̀rẹ̀ wà sí àwọn náà lọ lè gbọ́ wà sí lówó àwọn náà tí ó ń gbà ní àwọn àwọ̀ ọ̀dọ̀ arákùnrin kan arákùnrin yẹn gbogbo tó ti ga kò ju báìkì ní méjì lọ gbogbo gíga rẹ̀ èmi wọ́n pé ah, ọmọ kékeré ìlọ́lọ́ dáwò báyìí bẹ́ẹ̀dì tí wọ́n fún <laughs> remote ó tún wá ní wíṣà wíṣà rẹ̀ ó tún nípò tí ó fi yàgbẹ́ torí kò lè dìde kò lè rìn ọrún rí àmọ́kọ̀gbọ́ ìbáyà mi lẹ́nu ti pé awáwo tí wọ́n kọ sójú ọ̀nà rẹ̀ wọ́n wá ní ọdún báyìí lọ wọnú yàrá látọdún yẹ kò sí ìjáde ń bẹ̀ àwọn aka ọdún ló ti wá lé ní 20 years tó ti wọ́bẹ̀ 20 years gbogbo gíga rẹ̀ ojú máìkì méjì lọ gbogbo wá sí bu ẹkù ẹ̀dá lòun ẹ̀dá làwa náà kí làwọn ṣe bọ́lọ́hun tọ́lọ́mí sọ̀rọ̀ ti wá báyìí àbáríkágun lówó àmáwọn ẹran tí wọ́n ti pèsè gbogbo nǹkan tẹ́kọ̀ ma wọ ní pé owó kílọ fẹ́fún òun ní gbogbo nǹkan tí òun níbi wọ́n ti ṣe ìjàgbẹ́ pẹ̀lú rọrùn lójú kan ìntọ́ pẹ̀lú rọrùn ìjẹun pẹ̀lú rọrùn ìsì gbìlẹ̀ ayé wọ́n sì fi síbẹ̀ dìgbà tí ó bá tó lálàáfíà àbí dìgbà tí ó bá tó kú bí ó ti mọ gbádùn láti kòrò bá tó yẹ̀pẹ̀ ń bẹ nígbèrè rẹ̀ yóò fọwọ́ lé yẹ̀pẹ̀ yóò fẹ́ra ojú yóò fẹ́ra ọwọ́ Allahu akbar lórí sí sami Allah alimani hamida ah, Allahu akbar nǹkan bẹ lọ́dọ̀ Ọlọ́run o ma dúpẹ́ o tó má dásìkò wá sí wọ́n wá gbé sílé wíṣà yẹ́wà tẹ̀rìmọ́tù wọ́n wá tó wíṣà wọ́n wá tó rẹpẹtẹ sínú hall yẹn gbogbo wọn àjòkó àfá ń bẹnu wọn àfá níjọ wọ́n ní ká àfá kan wá sí wá sí fún wa ipé ara yín gan ni ó sì wá sí lẹ́ni gbogbo ayé inú lẹ́ni ẹ̀dàkùn tó sọ́lọ́wọ́ bá wa ẹjá sàkólé kan pẹ̀lú wọn kọ́lọ̀ mọ́bà gbàgbé àwa náà kódà anábi sọ̀rọ̀ kan anábi ní mọ́nà fásá amómi ní kúrìbà gbogbo ẹni tí bá ń gbé ìbànújẹ́ kú fọmọ yẹ mi kúrò bí dúnìyà nínú àwọn ìbànújẹ́ ayé lọ́fàṣọ́lọ́hùn ánìhù kúrìbàtà mi kúrò bí yọ́mìnì kìyàmà nínú àwọn ìbànújẹ́ ọ̀run lọ́rùn tẹ́yìn ọmọ wọ̀ tó wòṣì tó nìyàn kankan jọ́lá lọ́wọ́ ọlọ́run sì gbé ìbànújẹ́ kú fóun náà ọlọ́run gbé ìbànújẹ́ kú fóun náà tọ́bá díjálì kìyàmù ẹ̀yọ́ ma yá mi nínú ẹ̀sìn wa ká máa ṣe conference fún wa seminars nípa nǹkan méjìlá a máa ṣe conference lélẹ́rí ọ̀rọ̀ ẹ̀sìn àtọ̀rọ̀ jíjẹ múmu méjèèjì ẹ̀ náà ni wà á kí mo sọ dáta wà á tú zaka lẹ́yìn òun kí lọ́kàn jama kí lọ́kàn lẹ́yìn òun oúnjẹ lọ́kàn ó number two lẹ́yìn náà àwọn agbìyànjú pé a jẹ́ kí àwọn ta wí yìí kí wọ́n túsì iṣẹ́ wo ni wọ́n lè ṣe ẹlòmí tó bá jẹ́ afọ́jú tí ò rí náà tó jẹ́ ó láwọn iṣẹ́ tó lè ṣe tí ò fi ní dalubára torí ìròrí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí gan tó bá ti jẹ́ special need ni pé nígbàtí òun ti wà nú wọn yẹn kó wọn fẹ́ kan kúkú mọ́ gbìyànjú kankan má kó wọn sọ báárà di iṣẹ́ àwọn tó jẹ́ pé báárà tí wọ́n gbọ́dọ̀ díṣẹ́ àwọn wà ẹ̀yọ́mọ̀ ya ẹ̀tọ́ jẹ́ pé ọ̀rẹ́ wọ́n bá rẹ̀ yàn ìdàbò ọ̀rẹ́ ààrẹ yóò jí lè gbéra a máa fún olówó náà ni yọ́ máa tọrọ náà ni torí pé kò sí tó lè ṣe sẹ́lẹ̀ ni tí ó rí náà tí etí rẹ̀ di o lè ṣiṣẹ́ àbí kò lè ṣiṣẹ́ kọ́dà lè ti sọ́bù lọ́kàn ma náwọ́ ni pé 500 ilé yóò ilé yìí 1000 ilé àbí kọ́kọ́ fún wọn àìmọ́ yẹ́rú wọn táwà ti pàdé ń sọ mákẹ̀tì dada yọ́kọ́ yóò fi hàn wípé 10 naira lòun dáwó 1000 lòun dáwó lóṣùmọ̀sẹ̀mí ẹni tẹ́sẹ̀ lọ ṣiṣẹ́ tójú rẹ̀ ṣiṣẹ́ tẹ́tì rẹ̀ ṣiṣẹ́ ó ní iṣẹ́ tó lè ṣe kí ni tó lè ṣe òun lè dèkó ṣọ́ọ̀bù ó lè nírinṣẹ́ ó lè máa ṣe bàtà ó lè máa ránṣọ akàwọn ara mọ́sínì èyí tí òun nífẹ̀ẹ́ wà mọ́sínì wo lára jẹmọ́ mọ́sínì ọlọ́wọ́ àbó ní oníná wọ́n ní ẹjá wá iṣẹ́ kọ̀ọ̀kan tó bá bá ẹnì kọ̀ọ̀kan ọmọ nínú àwọn tá wí yìí àmọ́ kí èèyàn wá sọ àdáwò tó bá kọ́ wá sọ di báárà kọ́ mọ́ ti sẹ́mì ìmá kọ́ wá wà lójú títì kóòrùn ọmọ apá kójọ ọmọ apá ó sì rí náà ẹ̀ka àbọ̀ ẹgbẹ̀rún mẹ́ta yàtàbáyá yàtàbáyá làtífà ẹkùn wọ́n tó ọdá àyàn máa àgbàsọ́bù fún ọ aṣègírí àgbàsọ́bù àwọn iṣẹ́ kan bẹ̀tọ́ jẹ́ pé àwọn èèyàn ọfọ́jú àwọn kọ̀mpútà kan bẹ̀tọ́ jẹ́ fún ẹ̀ ní ọmọ tẹ́ sábàtì tẹ̀kútẹ̀ yóò sọ fún ẹni ká gbìyànjú ká wá ọ̀nà jẹ ti rọrùn tí ò ní jẹ́ wọ́n dẹni ìyẹ́ pẹ̀lẹ̀ láyé torí pé ànábì sọ́wọ́n sàábà ànábì ní láàáyà àtẹ́tìbà àdúkùn hizmatan aláàdọ́hàrígì kẹ́ni kọ̀ọ̀kan yí kẹ́ khairun lahu min an yas'ala ahadan fayu'tiyahu aw yamna'ahu kele le ta ke gbowo anabi ló dájú ke ma wá tọrọ bara lọ́wọ́ àwọn èyàn bóyá wọ́n fún yín àbí wọ́n fún yín bí wọ́n ni ni mi èyí tí pé ọ̀pọ̀lọpọ̀ ìpìlẹ̀ nìkan fẹ́ra wọn ìpìlẹ̀ nìkan ṣe kí ni kí wọ́n fẹ́ra wọn àmọ́ wọn tí wọ́n bá rí nítọ́jà ni pé ẹni tó jẹ́ special need tó rí kọ́ fẹ́ ẹni tí ò rí tó náà jẹ́ special need kọ́ mọ́ jẹ́ pàwọn méjèèjì wọn ṣe kí ni ni wọ́n rí ẹni tó gbọ́ kọ́ fẹ́ ẹni tí òun ò ṣe kí ni òun ọ̀gbọ́ kì pé kọ́ fẹ́ sẹ́sàdì kìí ṣe wọ̀nú islam àrí àwọn àfà tí wọ́n fẹ́ ẹni tí ò lẹ́sẹ̀ àrí àwọn olówó tí wọ́n fẹ́ ẹni tí ò lẹ́sẹ̀ ẹni tí ò lójú àrí rẹpẹtẹ ẹni tí ò gbọ́rọ̀ àrí rẹpẹtẹ àwọn tó sì fẹ́ wọ̀nyí àwọn dápé kìí ṣe àrùn kìí ṣe ìwọ̀ nínú islam àmọ́ alẹ́fẹ́ sọ́dẹ̀ wọ̀ nínú yorùbá ibò àwárí ìyàwó máa ìwọ̀ ọ̀dà ọ̀dà ilé ayé yìí náà làwà wọ́n jẹ́ pé ọkọ àtìyàwó tí wọ́n pé wọ́n dá pé àdáwò wa bá ọkọ ojúmọ́ ìyàwó tọ́jú àbí ọ̀tọ́jú ẹ̀ àbájáwò báyàwó ẹsẹ̀ rọ ọkọ tọ́jú àbọ́kọ̀ ọ̀tọ́jú ẹ̀ ìyẹn bẹ̀rẹ̀ pẹ̀tẹ́ lérí ilẹ̀ ọlọ́run ọba lẹ́yìn náà ká máa ṣàdúrà fún wọn ká ṣàmójútó ọ̀rọ̀ márèjì wọn torí ibi tí wọ́n ti ní challenge jù nìyẹn ẹ afẹ́ra ṣá afẹ́ra aṣọ afẹ́ra bàtà afẹ́ra machine kọ̀mpútà àwọn èèyàn máa ń gbìyànjú bẹ́ẹ̀ àmọ́ tó bá jọ̀rọ̀ afẹ́fẹ́ yàwó kọlọ̀wọ̀ aláàkọlọ̀mọ́sàbáwá ní ṣe ọ̀rọ̀ wọn nírọ̀rùn àtàwà náà níparí ọ̀rọ̀ mi o náà ni pé gbogbo wa pátá kulluna mas'ulun gbogbo wa pátápátá o náà ni ọlọ́run bá ó bí nípa àwọn specialist ọlọ́run ó sì bí àwọn náà nípa ìsìn ọlọ́run káwọn ọmọ sin ọlọ́run ọba lára wọn káwọn táà ń sin ọlọ́run lára wọn káwọn náà máa sin Allah ká má ṣe ẹ̀dàkùn gbogbo ẹ̀yìn ọmọ ìyá mi fẹ́ kẹ́kọ̀ọ́ ní skúù yìí àwa tá rí tá a dápé pé ìṣòro tí wọ́n náà fẹ́ wa kásà kólé kan lérí àwọn ọmọ ìyá wa tí wọ́n jẹ́ special need àmọ́ ràn wọ́n lọ́wọ́ pẹ̀lú gbogbo tá a bá ní bọ́bá aṣọ fi wheelchair fi ràn wọ́n lọ́wọ́ ọ̀rẹ́ ẹ̀fẹ́ gbẹlọ sí ẹ̀dáwó fún ẹ̀fẹ́ ràn lọ́wọ́ torí èyí lọ́pọ̀ tó ti kàn tó èyí lè jálamba jálamba káàkiri òun lè jálọ́bì kankan ọba débẹ̀ wọ́n láwọn ọgbọ́n tí ń sọ ọba débẹ̀ yóò ní òun kọ ọgbọ́n tí wọ́n rí yóò lọ wọn ò rí wọn mọ́bí tó wọ́n lọ bó lọ́n fẹ́ lọ wọn rí náà èyí tẹ́ rí ẹ máa fi ṣídí máa wọn kẹ máa fi ayé yìí Ah, ọlọ́wọ́ bá aláǹsánú láwò fi àwọn ìlàábdí ma dáma ma káàrin ìlàábdú fi àwọn àkíyì ọlọ́wọ́ bá lóun fúra rẹ̀ lọ́wọ́ mara ní tí máa rán ọmọ yẹ́ lọ oun fúra àwọn olùwọ́n mara lọ gbogbo àwọn tí àwárí tàgbọ́ àbí ààlè ìrìn gẹ́rẹ́ ká lè gbà pé orí pọ̀ níwájú ọlọ́run dáadáa sí pọ̀ níwájú ọlọ́run ọlọ́run ọba aláwọ̀ ṣe ká fún wa o ọlọ́run ò ṣe kí ni jama ọlọ́run ò ṣe ká fún wa o ọlọ́run ọba àlá ó gbé ètò rẹ̀ síbi tó wù ó dára tó wù ó sì ní dáadáa tó ní fún kálukú àmọ́ ìta bẹ̀lọ́ ní pé gbogbo tó bá wù ká sílé ayé kọlọmọsíwá lọmọ